من عمده ونفي ونفي بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين سيدنا وحبيبنا وشفيعنا محمد عليه أفضل الصلاة والسلام وعلى أهله وصحبه وسلم تسليما كثيرا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت علام الغيوب إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته Adá ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run, ọba alágbára, ọba ọ̀kan ṣoṣo bákan náà la tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ àti ìgẹ̀ ọlọ́run kó máa bá ànábì àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo wa náà tí à ń gbìyànjú fáńtẹ̀lé ìlànà wọn títí di ọjọ́ ìgbéǹde alkiyama abẹ́ ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo àwẹ̀ ọ̀mọ̀bọ́ọ̀mù ilé ìsí àgbà lọ tó di 22 lé ní ọlọ́pọ̀gbà nígbàsí lọ́wọ́ wa ẹnu ibi tó kù sí tí yóò fi parí kọ́lọ̀ jẹ́ ká ṣe kù jẹ́ ẹ̀rẹ́ lọ́sọ̀rọ̀ kọ́dé gbogbo àwọn tí kálukú wa tí àgọ́lọ̀ sọ nípa ọ̀rọ̀ tí wọ́n gbà ọlọ́pọ̀ fi lè wà lọ́wọ́ Islam ọlọ́pọ̀ máa bá ní súnà lọ ní iná àjẹbọ ọlọ́gbà ní parẹ́ kó o lo àwa náà nìkan nínú àwọn ọmọ iṣẹ́ tí Islam lórí máa ga kí ẹbọ tó fi máa lọlẹ̀ lọ́la ilẹ̀ ọlọ́mọ abẹ́rẹ́ àwọn ọmọ yàrá tí wọ́n ṣe agbátẹ̀lú ètò ìkọlọ́fọ́ra ní sàwọn ní ọ̀sẹ̀ ibi tí abẹ́rẹ́ àkọ́bẹ̀ all protocols and videos are ní ìfẹ́ kí address your purpose down letter tọ́pìkì tí wọ́n ní ká fi sọ̀rọ̀ tọ́pìkì táwọn èèyàn sábà sọ̀rọ̀ lórí ẹ̀ jẹ́mọ́ sẹ́gbọ́ iye lánàá ìfẹ́lẹ́ ká fi sọ̀rọ̀ lẹ́nu kí ìláwọ̀ èèyàn fi sọ̀rọ̀ lórí ẹ̀ wọ́n èè sábà wọ́n bá gbọ́ Yorùbá bìlífù ọ̀pọ̀lọpọ̀ ní wípé máa wà fà yẹn ọmọ sọ̀rọ̀ àtúndà ọ̀jọ̀pọ̀ bá àtúndà lò fókọ̀ọ̀sì lórí ọ̀rọ̀ àfídà lọ́yẹ ká mọ́ sán gbogbo ọgbà àwọn èèyàn wọ̀ láti dà bẹ́ẹ̀ ni àwọn èèyàn wọ̀ láti dà jẹ́mọ́ fẹ́gbọ́mìyé fẹ́gbọ́mìyé àfẹ́gbọ́mìyé àkídàtù àwọ̀wàlà làṣákà ìdáni ìtí ń jẹ́ ìpìlẹ̀ nǹkan àkọ́kọ́ lọ́dọ̀ ọlọ́run nínú Islam wa ọ̀rọ̀ àkídà èyí ò ní ìgbàgbọ́ òdodo torí pé báwọn afọ àti ìlàkìdá tó tún ló kọ́ bí márùn-ún ní ìsọmọ òun náà wọ́n máa ń pè ní ìmán òun náà máa ń pè ní sùúlù dì òun náà ní alifikiwula akbar wọn a tó máa pè ní asúnà wọn a tó máa pè ní àṣẹríà gbogbo kan tó mọ̀ sọ̀rọ̀ máa ń pè àkídá ó dẹ̀ nìkan tó máa ń lò jùlọ bẹ́ẹ̀ lọ́kọ́ tó kì í tó ẹ fi orígun ìsìláàmù márùn-ún kí lórígun àkọ́kọ́ jàmá ṣàhádà tó à ń ìlà á إلا الله وأن محمدا رسول الله ìpìlẹ̀ islam òun ni àdìsọ́kàn tó dáa ìmánì òdodo ìyẹn tí ò fún gbogbo a bá àwọn ọmọ islam kò sí islam kì í sọ̀rọ̀ lábẹ́ sọ lórí o mo láti wa pé tá a bá sọ̀rọ̀ ìtì ìsìláàmù kó sínú nǹkan mẹ́ta ni jẹ́mọ̀ nǹkan mélòó gbogbo tá a ní gbogbo tọ́pìkì wà àtúntẹ̀ ní kẹrí lágbé gbogbo pósítà ayé tó bá ti lẹ̀ ẹ wá tọ́pìkì ń sábẹ́ kéde o nǹkan mẹ́ta nínú nǹkan mẹ́ta ni èyí táwà fẹ́ sọ ẹni nàmbà tírì ọ̀pọ̀lọpọ̀ èyí fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ torí táwọn náà wà jẹ̀ fi ṣí ẹ̀

ìgbà òyà ló lọ́sẹ̀lú kọmọ sọ̀rọ̀ pé corruption wà ní òbí tọ́rọ òun bẹ̀rọ̀ dá corruption kọ́nà kọ́la ogbó wa kéfì ìgbà àwọn pásọ̀ àwọn pásọ̀ tẹ̀ wọ́n àti ẹnu bá rí yọ́ ọ̀gbà pásọ̀ ẹ̀dẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ ìwọ́n sọ̀rọ̀ ìsìnlẹ̀ ìwọ́n gan prime minister president onísìnà gbogbo àwọn báyà tó rí chọ́ọ̀chì gan èyí ojú òbí wa kọ́ ọmọ ẹ̀dá sára àwọn èèyàn sábà sọ̀rọ̀ ìsìnlẹ̀ náà bí ẹ pé àgbọ̀dọ̀ sọ àtẹlẹ́dẹ́ program káwá sọ̀rọ̀ bá ìsìnlẹ̀ ṣe ìkọ́rù tá a gbà mo ní ilẹ̀ ìlàyé wọ̀ ilẹ̀ bẹ́ẹ̀ náà lọ́rọ̀ ìgbà wà láyé àwọn sáà pé àwọn obìnrin lọ́wọ́ pọ̀ jù àbáwọ̀ ti wọ́n ti mọ̀ra sínú ìgbà náà nínú nǹkan mẹ́ta tí ẹ̀sìn wa kó sínú jẹ̀mọ́ kí alákọ̀ọ́kọ́ ń bẹ̀ wo àkídà ẹ bá ti sùn jẹ ààrẹ ṣe nìyẹn ìmọ̀lì ìpìlẹ̀ ìsìláà gbogbo ẹni tí ìmọ̀lì rẹ̀ bá dé pọ́blẹ́mù ó ní pọ́blẹ́mù wájú ọlọ́run ọlọ́mọdé tí mọ́ ní wa ọmọdé káàrẹ́ ọkọ̀ ẹlẹ́kẹ̀ẹ́dì ní alẹ́ ìbáadà ìjọsìn jẹ́bà sí lápẹ́ ìjọsìn ẹlẹ́kẹ̀ẹ́ta wá ní almuamala wàlú àkàláàfù làhàmẹ́dà òun ní ìṣesí ìbáṣe ìbálòpọ̀ ìwọ ọmọlúwàbí ìyẹn kò ilé sọ́ṣìlì interaction good conduct morality ethics virtues among others ìwọ ọmọlúwàbí ìwà àpọ́nlé ìwà dáadáa ìbágbépọ̀ lọ́nà àlàáfíà ìbádá nǹkan pọ̀ lọ́nà téèyàn ò ní kábàámà ìyẹlẹ lẹ́kẹ̀ẹ́ta ṣùgbọ́n iná lè láàyè wà iná ilé ọjà rẹ̀ tọ́pìkì yìí wá jẹ́ àmọ́ wípé afẹ́ ìgbàta ti ṣẹlẹ̀ good relationship the love glory of the present ummah ìwà dáadáa husnul mu'amala awìlì mu'amala kùnà hasana àbí husnul khuluq àbí alùkùnù kùnà hasana àti gbogbo àwọn mọ̀tàrọ̀ ní fáàtì mi táwọn àfà máa ń lò lọ nínú àwọn tíra àwọn fáàtì ìwọ ọmọlúwàbí ìwà dáadáa ìṣesí rẹ ìwà rẹ ìbádàsẹ́pọ̀ rẹ ìbátẹ́pọ̀ rẹ àṣẹ ara ògbó wa tó sọ̀rọ̀ láwùjọ táwọn láàárín àwọn amùsùlùmí táwọn jáde báyìí kìí ṣe bá sọnù kan ṣùgbọ́n kékeré o o ti ń sọ ọ́nà abẹ náà wà sí kó jẹ́ ọ̀pá èdè tí wọ́n sọ̀rọ̀ torí pọ̀ kẹta nù wa tó fi kó wọlá kí ìwà dáadáa yẹn kó wa ẹ̀yin ọlọ́run bí àìláàkì dà kéèyàn ọmọ nìyí mọ́ bó ṣe lè gbé èèyàn wọn náà òun là wà láìpẹ́ lórí wọn àdìsí pọ̀ wá sí ibi bí èèyàn kẹ́yìn ọmọ mi yìí máa tàbí kí ìmọ̀lì rẹ̀ àdìsọ́kàn rẹ̀ kó ní ṣòro bẹ́ẹ̀ náà ni tó bá ti lọ ní èèyàn lè wọ náà ó sì má ti dà sí mọ́ni ẹ̀dá lóòótọ́ ìbádà rẹ̀ wà òkè ọmọ ń kírun ṣùgbọ́n ìwà yóò jẹ́ ó kékeré o yóò jẹ́ ọwọ́ náà lọ́dọ̀ ọlọ́run ìyàtọ̀tọ̀ kẹwàá tẹ̀lé lé tó rà lọ́dọ̀ náà tó láti ìdàtọ̀ lálàáfíà kò kò sínú ṣíríkù kéé fẹ́ mọ́ kèé mú nǹkan ní ìmọ̀ lọ kò sínú kúkúrú àwọn tó lè jẹ́bẹ̀ wá síjú islam àwọn tó lè ba islam jẹ ọlọ́run làṣẹ kò kò sínú nífàákù islam díẹ̀ tó ṣe ìdákejì islam díẹ̀ tọ́lọ́ nínú ìmọ̀nà àbẹ̀kí náà ti dáríkì láàárín nínú ọlọ́run làṣẹ nínú ìwà àgbàbàǹdébe ìpókírísì kèé ṣe mọ̀nà fíìkì tó wù wá wọ̀ náà kò ní ránú náà jẹ́mọ́sẹ̀ gbọ́ mi yé ẹ bá jẹ́ pé ìmẹ́rì rẹ̀ dá àkídà rẹ̀ dá ṣùgbọ́n ó ní pọ́blẹ́mù níbi ìwà ó ní pọ́blẹ́mù díẹ̀ díẹ̀ níbi ìjọsìn tó bá wọn náà kò ní ṣe kí ni o kò ní ra tóró ti wà náà àti ìdù ẹgbẹ́ pé ìtọ́ máa bí ní kọ́ọ̀lù zárúmà nínú ìlú náà ìtọ́ máa bí ọmọ náà gbóhùn náà tó kéré pọ̀ ló gbà tó òdodo tó bá bẹ̀lẹ̀ ní ẹ̀ tó bá wọn náà yọ padà kó bẹ̀ ṣùgbọ́n àbẹ̀lọ́ọ̀ ọ̀bọ̀ ọ̀ṣọ̀ṣọ̀ ọlọ́run méjì àgbò òun rẹ̀ bá wọ̀ sí wa ọlọ́run. mo ní pé ẹyin tó bá sáwọn náà yọ jáde à ọmọ tó máa náà ní alárùkẹ́ òfin ní ìrìnà lórí rẹ̀ sí iná lè yẹ bí rọ̀bá wọn iná tó jẹ́ pé ọjọ́ kan lọ́dọ̀ ọlọ́run kàárí sí sọ́nà sí nínú ọ̀sán òjò ọ̀dà bíi one thousand years bí ẹgbẹ̀rún ọdún táwọn ń kà ní tọ́lọ̀ bá ní lágbájá lọ lójọ́ márùn-ún náà ẹ̀ẹ̀mọ̀ túmọ̀ rẹ̀ ní five thousand years àti yọ́ jáde yọ́ jáde kéde

amọ̀tíkẹ́tọ̀ bá ní àsìkò kófíìsì ẹ̀rú bá ní ṣe ní oko wa lá kófíìsì ọ̀pọ̀ tó méjì ọ̀pọ̀ tó mẹ́ta wọn ò ju adójá àmẹ́mẹ́ ọwọ́ fáàní free movement gan ẹwọ́ bẹ̀rẹ̀ àti bàbá àwọn adójá àmẹ́mẹ́ tábà ní ẹjọ́ wà ní ọ̀nà torí náà ní wípé ẹ̀ka láti sọ̀kan dáadáa ṣe tó ní mọ́ ní òdodo ìwà àbúkò lè pè wọ́n ṣùgbọ́n kò ní ṣe kí ní olùrànlọ́wọ́ sẹ́wárí bí àìní mọ́ ní ìrẹ́gbẹ́ ìyẹ̀wọ́ náà tó tó sọ bẹ́ẹ̀ láì àìníwáre o lè dé ìrẹ̀wọ̀n ni àwọn àpá àlọ́ bẹ nínú àìníwáre gan tọ́jẹ́ wípé ẹni tó ní tọ́jẹ́ tó wà ní sọ́jú ẹ̀mẹ́ bàbá débẹ̀ òun bọ́ àbàmọ́ bẹ á ah, irú kí lọ tẹ̀lẹ̀ só ìlàsì gbọ́dọ̀ kò ní pé ń tá a fẹ́ sọ lónìí ọ̀kan nínú tírí component of Islam ọ̀kan nínú nǹkan mẹ́ta tí Islam rọ́pọ̀ kò lé lórí ìmọ̀ ìgbàgbọ́ ìgbòho tó ń yanrantí ìbáadà ìjọsẹ̀ tó fịa àti kí ni o ìwọ̀ ọmọlúwàbí ìwọ̀ ọmọlúwàbí ìwà rẹ̀ anábì Muhammad sọlọlọ alaihi wasallam ó ní ìnáma ìtù likuta mímọ́ makarima al-akhlaq ní anábì ní mọ́sọ́yà al-akhlaq tẹ́rí ìbágbépọ̀ dáadáa ànábì ní tí wọ́n gbé mi dìde kí n wá pápẹ́tẹ̀ kí n wá pé kí n wá mú ànábì ní nìyẹn ọlọ́run tó wá wo ànábì wa Muhammad sallallahu alaihi ọlọ́run ah! a bá ń sọ pé ìwé èèyàn mọ̀ àti ìwà sẹ́gbà ní èmi àwọn ẹwọ sí ẹgbàjẹ́ títà àwọn títà ọmọ tẹ̀lẹ̀ sí wa táwọn ìwé wà láì ní student is indeed brilliant ha ọmọ èyí gbá ní jù tẹ́lẹ̀ ìgbé owó tọ́ta àbúrò àwọn student lójú tí kó ẹ̀sẹ̀ káwọn àbúrò àwọn ọmọ òun nìkan ní ọ̀sán ọ̀pọ̀ ẹ̀ tí a wà lẹ́yìn lọ́rùn pàdé tẹ́lẹ̀ àwọn ọmọ ẹ̀ bẹ́ẹ̀ni ó fẹ́rẹ́ kí n gbà wípé áá ẹwà obìnrin yìí mọ́ sẹ́ẹ̀tì àwọn bọ́dà sí mẹ́ẹ̀ẹ́dógún owó sì fẹ́ẹ̀ lè máa fún àwọn a ah, ọlọ́run parí tó sára sí ó ṣe tó lẹ́wà ó tó áfúta ní orí ó lé tó bá ó tó bèèrè ó tó mọ parí palẹ̀ òwò ní sábírò nílẹ̀ tó gbóló la èyí àwọn parí sára ẹni. tá a bá wá òun ní máa ń jẹ́ kí iṣẹ́ eré ọ̀fẹ́ sọ̀rọ̀ tó bá dìjọ́ òkè ìdí àti àmà nínú àdìsí àbúdàbà àdìsí kiri o àbúdàbà ó ní máa ní iṣẹ́ yìí yóò bá òfin mẹ́za ó ní máa bá sọ wípé à ń kó nǹkan sínú òṣùwọ̀n yóò wà jẹ́ kí askol mìíràn húsnìl kúlù wà nínú sọ ibà húsnìl kúlù làyẹ̀bùlùgùdì dáwọ́jáfà sọ wà sọ́lá ó ní kí ẹ máa sọ́lọ́ bá rẹ̀ ó ní sẹ̀mí ètù mo ara mi gbọ́ báyìí sẹ̀mí ètù nàbí yà sọ́lọ́ bá rẹ̀ sọ́lá rẹ̀ fún àbúrò àrùdá mọ̀ dáadáa nínú àwọn tí wà rẹ̀ yà ń dọ́kọ́ tó kú gan ní wọ́n bá ń rẹ̀ kí wípé àwọn ilé ìfẹ́ sábà ta fóònù ẹyọ kan náà fóònù rẹ̀ ní èdè ó ti bá búdà sáà nínú ṣùgbọ́n wọn ni a ah, ọlọ́run máa recognize wọn ọlọ́run recognize àwa náà wọn àbúdà gbà òun lọ́wọ́ àgbà àdìsí yìí wá ó lábẹ́ni sọ́lọ́lọ́ àríwá àríwá sọ́lá ó ní kò sí nǹkan kan tọ́jẹ́ pé tán bá pè sórí òṣùwọ̀n aṣẹ́ yóò jẹ́ sísọ́ òkun ní wéè yóò jẹ́ owó àkọ́rọ̀ yóò jẹ́ òwúwo tó dàbí ìkéde ooru ìsúnlẹ̀ kọlù kéyìn oníwọ̀ pẹ̀lú àjì ó ti sẹ́rí wà nígbà sọ ibà ìsúnlẹ̀ kọlù ẹ̀rẹ́ ni tí wà rẹ̀ bá dá tó jẹ́ pé wọ́n pẹ̀lú àjì ìbàgbépọ̀ dáadáa ló fi ń báwọn èèyàn lò kí ni ó ṣẹlẹ̀ sí ipò rẹ̀ ó dépò ẹni tí ń gbáwẹ̀ tó ń ṣe ọ̀ látara kí ni látara kí ni náà ìwà dáadáa àfẹ́tọ́ bá fi ìwà dáadáa kún ìrún tán fi kún àwẹ̀ tán fi kún yímánì tán fi kún zaka tán fi kún ájì ìjẹ́mọ́ sí náà bẹ̀rẹ̀ sí fẹ́rẹ̀ ìyàwó ìfẹ́ ẹ̀yọ́ fẹ̀sùn àwájú ọlọ́run sọ wá yẹ ká fi ọwọ́ yẹpẹrẹ múrù kẹyẹ síbẹ̀ gbogbo àdìsí mi fánàbí wa Muhammad sallallahu alaihi wasallam tó ń mùmìnì afdọ́lì mùmìnì fi ìmánìí um ahasanu um akhlaqo ìwáyà mi tún gbé wá bá mi àtẹ́bí ti sẹ́rí fún mi ní òdodo olùgbàgbọ́ òdodo ẹni ọlọ́run òdodo ẹ rí pé mo fẹ́ fà kẹ́kẹ́ lọ́dẹ àti mo fẹ́ kà yóò àwọn àfọ́ ọmọ ń lò ó fa alùpùpù ìmọ̀ ìfúsùlẹ̀ kùlù sórí wọn kí wà rí ọ̀bà dá àgbẹ̀rẹ̀ pé yí mọ́ni rẹ ní problem ọ̀n pariwo ọ̀lá àkìdá ọ̀lá àkìdá rẹ ní deficient àkìdá rẹ ní sòrò tó lára tí mọ́ni máa ń ṣe fún èèyàn ní kí wéèyàn dá òun ni kí ìbágbépọ̀ èèyàn ìbáṣepọ̀ èèyàn pẹ̀láwọn yòókù kọ́dá ìwọ tó pé ìwà rẹ̀ ọ̀dá ọmọ bọ́ bá lò ọmọ bá ṣe àpẹẹrẹ pé ìmọ̀nì tó ń pro fẹ́ẹ̀sì yẹn tó ń pro tó ń àkílẹ̀mù yẹn gan ìmọ̀nì yẹn ní ìmọ̀nì ọ̀dá torí pé tí ìmọ̀nì dáa jù lọ́dọ̀ ọlọ́run òun nínú tó padà bí ara àkídà àwọn àfá alùsùnlẹ̀ tí wọ́n jàmáà ara ìmọ́ni ara àkídà alùsùnlẹ̀ ní wípé afdọ́lù ábì ìlú mọ̀ báadà nà bí ha àbúbákiri ṣèjì lọ́bí àmà nínú ìjọ tiwa yìí ẹni àkọ́kọ́ tó lóore ẹ má ṣe ní pé nínú wa là o àwọn àtẹ̀bí ọlọ́run àbúbákiri olóore tó wọ́n nínú wa tá a bá ti yọ ànábì wa kó nínú àwa tá a jọ lẹ́yìn ànábì nọ́mbà wà tó lóore ìjọ náà ta ni o Abubakar súnmọ́ Umar lẹ́yìn ìgbà náà Umar wù nọ́mbà tù ẹnu gbogbo àwọn afá àkọlù méjèèjì ìmọ̀tòlẹ̀ wà fún ìfọ́sọ̀ àwọn àlàyé àwọn afá náà sọ̀làyé ó láwọn afá àwọn ọ̀yà apayẹnu lórí pé ta nọ́mbà àwọn kan ní bí wọ́n ti jẹyẹ náà náà lórí pé Usman ìmáàmù náà wà lóde súnmọ̀ sábàkù ẹnu wọn tó padà kò pé ìmáàmù nàmbà nínú tó fi yé bẹ́ẹ̀ wàhálà ṣíà wàhálà rọ́ọ̀tì kọ̀ọ̀kankan èyí ò kéde mọ́sálà tó ní àwọn ṣíà ní wọ́n sọ̀tọ̀ fún sọ ọ̀rọ̀ tí wọ́n èso ní Usman ní nọmba tírì nínú ìjọ yìí nọmba fọ́ ní anigun àdìsọ lọ́bí aláàyè ẹ bá lọ sọ́ọ̀dì mọ ní ìwé tí mò ń kọ́ lọ́wọ́ lórí wọn kọ́ lọ àsìkò wàhálà máa bí sí the ten and the eleven ìwé yẹn mọ̀ ń kọ́ lọ́wọ́ kì í sì kọ́ náà the ten and the kemi o and the eleven àlàáṣárọ́ fún ìmọ̀bà ṣàrúnà lè dáná àwọn ní the ten àwọn mẹ́wàá ẹmọ́ di eleven àwọn ìyàwó ànàbí wa Muhammad ní sọlọ́lá ànàbí wà láì dé mo research tí mo ṣe ara ń tọ́ràn sí mi ni wípé gbogbo àwọn kùlàfáwù ọ̀ṣìdúnà yìí first class ni wọ́n nínú wà jẹ́bọ́ tí mo pè wọ́n kí mo pè wọ́n tí má mú àpẹẹrẹ wá ìlú ọgbà wà sí wákàtí márùn lọ́bọ̀ ẹjá wo díẹ̀ nínú wà bá ní ìfún mẹ́rù ìfúnmọ́rù ìlú ọjọ́ wákàtí márùn sí lọ sí òkèta afẹ́ ọ̀tà tí tí wọ́n sọ lè yé ẹjẹ́ kí làbú bá kiri ìdàmú bẹ̀rẹ̀ nígbà táwọn àfọ àlọ́bù bá kiri òun gbà wẹ́rẹ́ lùsẹ̀ náà jẹ́mọ́ ọ̀rọ̀ àkídà fúlàbù bíbí ń jọ náà mọ̀nà àfọ àmì kòmòlì yọ̀ wọ̀ sọ yìí ta ló gbà wẹ̀ lóyún lónìí ọ̀rọ̀ kí láwùjọ náà ọ̀rọ̀ kí ni àwẹ̀ ṣe bọ́rọ̀ ọjọ́ sí ní ta ló ti lọ ọbẹ̀ wò lónìí ọ̀rọ̀ kí ni jẹ̀mọ́ sí nǹkan méjì ó sí ìbàdà torí pé ká lọ ọba wò ìbàdà ni ó tó kó sí kí ni o mọ̀hámálà ń sọ yìí ìjọ wo làwọn

àmà àwọn kọ̀ọ̀kan tẹ́lẹ̀ pé wọ́n máa àwọn foundation ti wà káàkiri lọ́wọ́ tí yọmọ lókè àwọn ilé tí wọ́n ní nǹkan níbi tó sá máa náwó lọ ní àwọn bá máa náwó náwó àwọn kan wà bá sọ wọ́n kéré ṣírí bí wọ́n tó ń kọ̀ nínú wọ́n kéré pọ̀ torí pẹ̀lú population wise àìmọye nǹkan lọ́yẹ káàkiri àti ìpínlẹ̀ Yorùbá ìtàrí àti torí pa aláwọn ẹdín fún yín lápẹ̀rẹ̀ kálukú wà lẹ́ẹ̀dí àtura gbogbo wa lónìí bá a bá jọ̀dọ̀ apari yunifásitì apari hnd apari master phd àríṣẹ́ gidi wà láì kí lápọ́ máa ń gbogbo wa mọ́tò akọ́lé mọ́tò lásàrùbá fọ́ọ̀mù àwọn fóònù bíi mẹ́ta mẹ́rin márùn mélòó nínú wa ní kọ́ pé àwa mẹ́wàá a rí fẹ́ papọ̀ sílé fẹ́ olówó ńlá yìí ká máa dáwó àwọn ọkọ̀ mọ́sálásí báwọn bàbá ń tàbí ẹ lọ wo àwọn bàbá tí wọ́n káwọn mọ́sálásí àtàrúdé sí ilé náà ń gbé ilé bí kúkú adìẹ jẹmọ́ ọ̀gbọ́n mi yé ni àbábí ti mọ̀ bánà ní láì màsídà bánà lọ́wù láwù mẹ́ta ọgbọ̀n kẹjọ ni oríṣiríṣi oríṣiríṣi wa kódà ní ìwà mọ́ àdẹ́bí kọ́mọ̀tù ìtẹ́ ẹyẹ lọ kọ́mọ̀tù ilé ẹyẹ lọ wà mẹ́tò wa lónìí ló ń ní ọ̀pọ̀lọpọ̀ wa ń kọ́lé lálà àti bùgá mélòó nú wa ló ronú mọ́sálásí lé sí mọ́sálásí káwọn máa mú súnà máa pọ̀ káwọn akíwò káwọn àgbọ̀wà káwọn akọ́ máa ń kéwú ṣé súnà ò ní máa nílẹ̀ yìí àwọn kẹ́lẹ́tẹ̀ ariwo orí social media lásán ariwo ariwo wèrè lásán tẹ́lẹ́sì ọdún àbẹ́ tó bá ti pariwo kò yí kankan padà ẹ lọ wọ àwọn àdúgbò kọ̀ọ̀kan táwọn kẹ́kẹ́ ìfọ́tọ́ láti project láti kọ́lọ́ọ̀dù project láti saudi project láti zip ìmọ̀mù sí arákùnrin wọn ṣe wà láì àdúgbò sí yàtọ̀ ẹni ká sì pàdé òkè ẹni ò sẹ́wọ́n mú pé bò lè tí ó ṣe wọ́n lókè àbúrò àti ìṣe sọ́dá náà jọ náà jẹun náà sáàkì dàbí sọ́dá kọ̀ ẹ̀ dámi lóòrùn ìwà dáadáa ń bẹ lára àbúrò àti àfáwọn tí ó bàjẹ́ àtọ́lù nìkúmọ̀ zàwúlẹ̀ àkàlákì ìsìlámíyá alhàmìlá àwọn tí wà wọ́n dà kìí sáwọn oníwà kìí sáwọn tí ó ṣe bí ẹranko kìí sáwọn tí ò ní kìí náà káwọ́ bọ́ síbi náà lọ gan Abubakar nìkan mọ́ sọ yẹ o Abubakar tún ní àwọn àtọ̀dá akọ́pọ̀ ṣùgbọ́n kìí sa àfẹ́kọ́pọ̀ Abubakar Umaru general issue lábẹ́ sọ tẹ́ ẹ bá bọ́ sọ́dọ̀ Umaru náà rẹpẹtẹ ọ̀dọ̀ Umaru rẹpẹtẹ ọ̀dọ̀ Ali rẹpẹtẹ bóò làwọn ilé òsè ní gbàwé àlùjẹm náà látàyé lẹ́yìn bàtà àbọ̀dé yìí mẹ́rin ni wọ́n ṣe kí ni o ọlá láfíà ìjọ ṣe wọ́n ṣe kí ni o òṣìṣòro ń bẹ̀ wọ́n wá fi kí ni kó jẹ́mọ́ ìwà alámọ̀lé ìbàgbẹ́pọ̀ láàrin àwọn mùsùlùmí fọ́nà ọ̀sọ́jà náà gbọ́ àwọn nǹkan yìí ọdá tó níbẹ̀ jẹ̀mọ́ ẹ lọ síbi tá ibi tá à mọ́. ń sọ̀rọ̀ ìwà dáadáa good relationship ìmọ̀ báwọn èèyàn ṣe lọ́nà ọ̀dà màjáàlú rẹ̀ màjáàlú àwọn ọ̀nà ká chánẹ́ẹ̀lì ẹ̀sìn àwọn ṣùgbọ́n mo ń torí nínú sọ̀tọ́pì tó wà ní sọ̀tọ́pì tí márùn-ún mo lé rí mo sì tẹ̀ tọ́ọ̀tì kọ̀ọ̀kan kò ní jẹ́ kí ẹjọ́ mi ó pọ̀ jù lórí ara kan torí wọn bá sùn tí mo ní. alákọ̀ọ́kọ́ nínú ibi tí a sì mọ̀ pé á ah, èèyàn dáadáa rẹ̀ ni ìwà rẹ̀ dà ó ní ìgbàgbépọ̀ gidi àwọn àfa ní ìwà mo ti bọ́ tọ́pìkì báyìí a fẹ́ wo àwọn areas àwọn abala tó fẹ́ kí ìwà dídá wa kó ṣe kí o ọ̀nà táàbùmọ̀ pé lágbájá o ọmọlúwà ẹni rẹ̀ ní bí irú àwọn rọ̀bíyà lọ́wọ́ àníwò wà lọ́wọ́ àfà lálàkọ̀ọ́kọ́ òun ní bí ọ̀rọ̀ ìgbéyàwó àwọn ọkọ àti ìyàwó rọmọdọ́rin àwọn obìnrin ìfẹ́ kí rọmọdọ́ náà lọ <laughs> tọ́lá àfà àti dáka àjẹ́ lórí àfà àdáka àjẹ́ kọ́lọ́ ó ti mọ gbogbo bí àwọn ibi tí sọ̀rọ̀ sọ̀rọ̀ kò ní ya ọ̀bẹ̀ ẹlẹ́kọ̀ọ́ yàwó tí ọlọ́mọ dákàjẹ́ ni wọ́n ti dá wọn àfa dákàjẹ́ ọ̀mọ nàìjíríà lè tètè ibà àwọn ẹlẹ́ àwọn ẹdùn ní àwẹ̀ ni àtàwọn onídé ìbẹ̀rẹ̀ àgbẹ̀ alhamdulillah pẹ̀lú àgbọ̀yé ìfọlọ́mọdọ́rọ̀ ti wó dojú máa rán jẹjẹ kọ̀ mọ́ àwa la fún àti tírèdì wa kọ̀dẹ̀bá tẹ́lifíyà ìsìláàmù tá a gbàgbọ́ tó rárá sí jẹ́bi àwọn èèyàn oúnjẹ lónìí gan àti nínú àwọn onímọ̀ tó tírèsì lọ síbi ákìlù haram ní máa jẹ nǹkan ìwọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹran bá ń jẹ tí wọ́n pa pẹ̀lú ọkọ̀ ọlọ́run sálàlì táwọn sọ fún wa bá jẹ lẹ́bẹ̀ táwọn sọ fún wa pé ẹni tí ń ṣe oúnjẹ ẹgbẹ́ tó jẹ́ ńtẹ́mi rẹ̀ ń le kò lè àfẹ́ẹ̀kì àwa bá jẹ oúnjẹ yẹn tí a bá lọ ka ìtàn àwọn sọ lẹ́rú bí ìmáàmù ṣàfihàn ìmáàmù ṣàfihàn ló dídí tó ti lè jẹun wọ́n máa ń sọ́ra kán máa jẹ oúnjẹ olùyàkọ̀ ọlọ́run oúnjẹ tó jẹ́ pé olùyàkọ̀ ọlọ́run ó sì àáfàá níta bá sọ̀rọ̀ pé eléyìí ní good relationship ìgbàdépọ̀ rẹ̀ dá a bẹ̀rẹ̀ láti di àmẹ̀ka ìyàwó rẹ̀ wà láàrín àwọn ẹbí rẹ̀ tá a bá wá sọ pé ẹbí jẹ̀mọ́ mo fẹ́ fi sọ́nà méjì ọ̀nà mélòó jẹ̀mọ́ ọ̀nà méjì ẹbí alákọ̀ọ́kọ́ tọ́já sí wípé òun làwọn ẹbí tó so pọ̀ mọ́ èyí òun ìyàwó àtọmọ direct gbogbo ẹ̀tọ́ bá tún lè má rí ọ̀ràn èèyàn ní kí rẹ̀ àti wọn. ìwà wà ó ní wà á nà fẹ́ irú kó lè àhàlì wà á nà fẹ́ irú kó lè àhàlì. ànàbí níta bá ń sọ̀rọ̀ pé èèyàn dá a láyé èmi ni mo fẹ́ kí ni o èmi ni mo dá a ọ̀pá nínú ọlọ́pàá sọ̀rọ̀ kẹ́ bàbá àti màmá mi mo nínú fábílì bàbá bàbá àti bẹ́ẹ̀ ọlọ́mọ bí ọdún tó ṣe bẹ́ẹ̀ tó bá ní. gbogbo ọmọ tí bàbá mi ṣe àtọmọ tí ọba mọ́ọ́rẹ́ ní òní sọ bẹ́ẹ̀. ìgbà tí mi wà nínú lẹ́sí ọ̀dún lọ́rin láti Ìbàdàn every week ni màá wálé every week lẹ́yìn ìgbà tí mo jàdúrà ẹ̀rọ ìrẹsì nìkan tó ti gbé wà lára ẹ̀rùn ní prógámù kan lórí pé mọ̀ wálé lọ́sẹ̀ lè jí. ìwà lé níjọ́ jímọ̀ sára sí jímọ̀ sára ìsì padà sí lọrin ìgbà ní sunday ìgbà ní àárọ̀ monday every week bàbá mi ó ti fòmìlò wọ́n fòmìlò jẹ àwọn àbúrò ìgbà wọn sùkúù ní ẹ̀ ọ̀sán mọ́wálé o owó mọ́tò àti àṣẹ́jì owó tí wọ́n ní owó tí wọ́n ní ó ti bàbá àwọn tá a jọ nínú bàbá pé bàbá mi ní

bàbá tọ́mọ̀ rẹ̀ nípa láti ìwé àbàbà dáadáa ní congratulations àbẹ́bí ni wà á nà fẹ́ irú kó lè má kà èmi ló máa rí dájú gbogbo àwa tí wà wọ ọba ti da sáwọn ìyàwó wa sáwọn ọmọ wa à ń sọ wípé lábala love glory tá long, ń sọ yìí love heritage tá à ń sọ yìí ó ti sọ̀rọ̀ lọ́dọ̀ sí náà ìwọ obìnrin náà tí èyí pé ìyàwó gidi lọ́dọ̀ ọkọ rẹ̀ nǹkan ti wọ náà

nígbà tọ́kọ̀ òun nìkan tọ́kọ̀ bá fi owó máa dílẹ̀ ó ní pẹ́kẹ̀ sí pápọ̀ òun yáwó ó lè bá fowó iyọ̀ sí àtowó ọ̀yọ̀ gbogbo ẹ̀yọ́ ọ̀yọ̀ sọ́kí ní ìlú tọ́kọ̀ bá kálásẹ̀ méjì ìdọ́sẹ̀ lè márùn tọ́kọ̀ bá kálásẹ̀ márùn ìdájí ní ìpẹ̀lẹ̀ yọ kan bẹ̀ ìwọ tí ẹwòyá wa Khadija ọ̀bí àwọn àmìà sẹ́ẹ̀mọ̀ pé ìyá wa Khadija àmẹ́bí sẹ́yìn adélébọ̀ sáà bí àbá àgbì gbogbo ajé lọ́mọ̀ bá dàbí ọ̀fẹ́ àwọn àjẹ́ lọ́mọ̀ ní adélébọ̀ ni ọ̀sẹ̀fẹ́ ìyàwó àìsà ní kéde o ọlọ́mọdé ìyàwó àìsà lóhun òjò owó ìyàwó ìsàlá iye tó tó bá ní o ìyàwó àsọ̀díjà tọ́lọ́bẹ̀bí máa dá ọmọ rẹ̀ pọ̀ nígbà òjò ti jọ gẹ́gẹ́ bí ìyàwó àìsà tó kó ń dọ́gbẹ́ sàwọn ọ̀rọ̀ gẹ́gẹ́ wọ àdẹ́bí sísọ ọba rí koríko kan tó fresh tó green àti kan tó ti gbẹ ibo lóò ti fi ẹran rẹ jẹ ko àdẹ́bí ti gbọ́ yẹ́ pé àìsà ọbẹ̀ gbé sàrà kọjá lọ́dá láti kàdíjá ló pè ní onígbòrí pẹ̀lú ọdọ́gbọ́n lóbi ní fún abọ́ ọ̀mọ kàdíjá ni làkọ́jọ́ ọmọ náà sì yí ní kàfàrọ̀ bí yàgbà nígbà tí gbogbo ayé tí wọ́n sà ìwọ tí wọ́n gbà mí gbọ́ tí wọ́n gbà pàdé bí ọlọ́ni tí wọ́n gba Islam òun ló gbà mí gbọ́ òun ni ó kó dúkìá rẹ̀ lẹ̀ tí mo fi ṣe tọ́lọ́ ọlọ́run tó fún mi láwọn ọmọ lábàrá rẹ̀ ìyáwá tàbí ìyáwá ṣà ó fi lókè yé eléyè ìṣẹ́ ẹgbẹ́ yẹn lè ṣe kéde o pẹ̀lú bí wọ́n bá fi kọ́ àti ìmù lẹ́yìn ikú òun fún nìyẹn sẹ́ẹ̀mọ̀ túmọ̀ rẹ̀ àti wa Khadija lábala ń sọ irú obìnrin wo ni obìnrin rẹ̀ mọ̀ọ́rọ̀ náà mi gẹ́gẹ́ bí ọkọ ìyàwó gẹ́gẹ́ bí bàbá tí mo ti bí àwọn ọmọ mi yé jẹ̀mọ́ ọmọ mi ọmọ mi lóde alákọ̀ọ́kọ́ nínú ibi tí ìdánilẹ́kọ̀ọ́ yìí táwọn o ètò inú ilé lẹ́yìn ìyàwó ọmọ ó tó gbọdọ̀ gbọdọ̀ àwọn tó jẹ́ extended family ìjọba tí mo gbé o extended family èyí olódọ́dọ̀ bàbá wa ìyá wa àbúrò bàbá wa àbúrò ìyá wa ìgbọ́n àwọn fámìlì bàbá fámìlì ìyá ó tún dọ́dọ̀ àwọn tó jẹ́ àmà wa agbọ́dọ̀ máa ṣe ìwà wa gbọ́dọ̀ jẹ́ wà tí ó dáa sí wọn ṣé lónìí ọ̀pọ̀lọpọ̀ wa à àwọn èèyàn sáré di súnà ẹ̀dẹ̀ sùkọ́rọ̀ fún mi. alhamdulillah àkọ́ra wa lè àwọn ọmọ wọn bẹ lọ́dọ̀ wa tán gbọ́dọ̀ wa wọ́n bẹ léwe wa wa. fún àwọn èèyàn tọ́jú ìwà kò sóòtì tí ó rí pé wà rẹ̀ ọ̀rọ̀ wọn náà èèyàn kẹ̀kọ́ adarú rẹ̀ lójú èèyàn máa ń sòkòtò ọ̀nì tó lẹ̀ àwọn òbí ọgbà gbé gbogbo eléyìn òní ìsìn torí ìwà tó ṣe kéde òun ìwà lọ́tà ṣùgbọ́n ìsìn ìtọ́ ọkọ̀ ń ṣe tẹ́lẹ̀ òun ní lára wọn wọn ò rí tẹ́lẹ̀ pé graduate university máa bojú masters ọ̀dà ẹlẹ́ àti èdè ọ̀dà ó tún bojú àpá ọmọ tọ́lọ ilé bá ọ̀rẹ́ ìgbésà ti ti di ti lọ ní àlẹ́ ìgbésà bàbá inú àdúgbò pé bàbá mi pé wá ń bì èwo ni kọ́kọ́ ẹ̀rọ bẹ́ńsìtì bí ẹni oṣù tèmi tí mo kàn fún ìtọ́jú mi mọ́ wà láì bàbá tí mo wí lónìí ọ̀njẹ̀ wọn ọmọ yẹn ti sìn ọ̀njẹ̀ wọn ọmọ yẹn àwọn èèyàn tó ń bẹ tẹ́lẹ̀ tó jẹ́ pé wọ́n ní kórìíra ẹ̀sìn tí wọ́n náà bá tó wá sí wà búùsì kéjọ́ ọ̀sẹ̀lẹ̀ o ìgbónira kan lè tí wọ́n bá wá sí wà dáadáa sí ìwà dáadáa ọmọ neutralize ìgbónira ẹ̀sìn kan níyẹn gbogbo àwọn tó jẹ́ kí lọ fámílì ìyàwó wa náà jẹ́ àṣẹ̀dáadá sí ìyẹn la ṣe rí nínú àdíìsì ànábì sọ́lọ́lọ́ àríwá àríwá sọ́lá wa Khadija lẹ́gbòdó ànábì máa ń ṣe dáadáa sáwọn èèyàn rẹ̀ ànábì máa ń ṣe dáadáa sáwọn tó jẹ́ fámílì ìbàbẹ́ ẹ tó bá wá fẹ́ gbọ́ dáadáa yẹyẹ ẹ jẹ́ kí n sọ ìṣẹ̀lẹ̀ bí ànábì sọ́lọ́lọ́ àríwá sọ́lá bó ṣe tó lágbára lára àyíkúnà àti tọrọ ọdún kan bẹ tó ń pè ní amúrànmọ́bà nílẹ̀ larubawa ọdún tí yàn mú sí ebi pàmì yẹn anabi fẹ́ àfiṣẹ́ẹ̀tì rẹ̀ tí ó ara àwọn tábẹ̀bí sọ ní mùsùlùmí bára wọn ní jáfà wọ́n ti ara wọn ni àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn confam sọ̀hàbí tàbí wọ́n mẹ́ta ànábì ṣe dáadáa sí wọn ó kó wọn sí kọ́sọ́dì ànábì èdè ẹ̀sẹ̀ mílíọ̀nì àti èsẹ̀ mílíọ̀nì à. àfáwa náà ara mẹ́wà wa da fámìlì bàbá wa fámìlì ìyá wa àwọn àna wa àwọn àbúrò wa àwọn ọ́nkù àwọn áńtì àwọn ní nẹ́bí gbogbo èkó tẹ́lẹ̀ ẹ̀sẹ̀ yẹn ẹ̀jẹ̀ ká ṣe dáadáa sí wọn. àjẹmọ́ sọ́kúlẹ̀ àti òkúlẹ̀ ara kí ni mo pè yẹn o ara ṣiṣẹ́ dáadáa síta ni o àwọn ẹbí wa afá lára ibi tó tún wọ̀ òun lè fi tìjára ibi business ibi kí la pè sẹ́fẹ̀ ibi kí la pè mọ́ọ̀kà àwọn information láìpẹ́ rẹ̀ ọmọ obìnrin àti kí ló dé tó gba àwọn èèyàn lórí social media yìí tó ní káyọ̀ ìfẹ́ ìṣòro ti di business tó gba wọn ní billions of naira jẹ́mọ́ sẹ́ẹ̀rí ẹjẹ́ àsòtọ́ ọ̀rọ̀ fún èrè díẹ̀ lọ lámàá náà lásìkò kọ̀wọ́ káwọn tó lámàá náà káwọn ìfọ́ọ̀tù wọn náà nígbà tí ẹ bá lẹ́ ẹ bá dòwò pọ̀ wà láìpò ṣe jàmbá fún yín ẹnfẹ́ ẹ bá dá òwò pọ̀ ọ̀dẹ̀ ṣe jàmbá ẹ̀yin ẹdúṣe ọlọ́run ara táàfì mọ̀ pé èèyàn dáadáa ni ìtọ́ bá ní í ṣe pẹ̀lú business transaction ìwà rẹ gbọ́dọ̀ rà Muhammad sallallahu wa sallam ìdàbà wà ìdà sára wà ìdà pàmò sẹ́ẹ̀rí kọ́ bá ń ṣe pẹ̀lú àárajà àǹtajà afẹ́sanwó ẹnìkan fún wa lọ́jà ọ̀rẹ́dì ó ní ká sanwó lẹ́tà ẹni mùsùlùmí ẹ̀bẹ̀rù ọlọ́run nínú ìwà dáadáa òun ni wípé ẹgbẹ́ tí ó sọ̀rọ̀ tọ́ba débi bísẹ̀ wáyé lónìí lè lè mọ̀tọ̀ sí sí الذين إذا سألوا على الناس يستوفون وإذا كانوا أو وزنوا يخسرون ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين جماعة àwọn èèyàn dí òṣùwọ̀n òṣùwọ̀n kóńgò òṣùwọ̀n petrol òṣùwọ̀n aṣọ àti gbogbo nǹkan tó jẹ́ sọ́rẹ́ ẹgbẹ̀rún ọlọ́ ìwà ní gbọ́dọ̀ dá ibi bẹ́ẹ̀ àtìyàn tó fẹ́ẹ̀kì ní òrìjìnà

àwọn tó kọ kàkà wọ́n ṣe kéde o wọ́n ṣe jàmbá táwa la tó kọ kàkà má báyìí torí ọgbọ́n tèbẹ́ ẹlẹ́ni tí a ti rọ́mọ ẹ̀yà tó dá léèrè lẹ̀ tó gbé e fún yẹn wọ́n sì jẹ́ léèrè o nílé ìwé sáyìn bẹ́ẹ̀ ti mílíọ̀nù sí lóru ẹ̀ ti bẹ̀rù ọwọ́ báyìí tèbá àti láti fẹ́ gbé ọjà ọjà odidi ìjọ ìsìláàmù lè lọ́wọ́ tó ṣe jàmbá gbogbo tó bá jọ mọ́ káràkátà ara ń bá àfihàn pé ìwà rẹ̀ dáa òun ni kọ́ jálà fún bẹ̀ òun ni kọ́ jẹ́ olódodo kọ́ ọmọ ìjẹun tí wọ́n máa ṣe jàǹbá bẹ́ẹ̀ ìjàmbá àbúrò fẹ́yẹ náà sọ lọ ẹja máa tẹ̀síwájú afáà níwà dáadáa yìí àlòtún débi kí ni o alàyàwá dáadáa fáwọn ẹranko ẹ̀rọ wo ìsìláàmù wa èèyàn afọ́mọ́kéde wọ́n wọ́n sẹ́rí ọwọ́ ẹranko lè fẹ́ wà ìgbà tí mo ń wo àwọn àdíìsì tí mo ń wo márùn-ún tí wọ́n lọ sáfáàsì gẹ̀ẹ́bẹ́ ìlọ́dọ̀ ọlọ ẹranko ẹjẹ́ fún ìlọ́rọ̀ méjì àti mẹ́ta péré alákọ̀ọ́kọ́ ẹjẹ́ kámú lápòrí pé afẹ́ pa ẹranko iná lọ́ra kátàbà lè sáàrì àlàáfíìṣẹ́ fàídà àgbàbá tó fa áṣìlò sí bàtà wàídà àkọ̀tà tó fa áṣìlò lè kíkìlà àwọn èèyàn fẹ́rí bàbí tẹ́lẹ̀ bàbá àwọn ṣẹ́rí àdíìsì yọ́ ọmọ ẹ̀dà mẹ́rin lójú adẹ́bìnrin gbólóhùn méjì ìkọ̀ọ̀kan sì yàtọ̀ fa áhásì ló bíbọ́ ha ọ yàtọ̀ sí fa áhásì ló ló fi sílà jẹ́bọ̀tẹ́ gbọ́ mi yé sẹ́ẹ̀rí àwọn ẹranko kan bẹ afẹ́dúgbù wọn fúnra wa la mú yọ ọlọ́run fún wa ìwé ẹ̀ ní adìẹ ìwé ẹ̀ ní pẹ́pẹ́yẹ ìwé ẹ̀ ní pọ́ńkì ewúrẹ́ màálù a máa dúgbù wọn ni ẹ má jẹ ọrùn adìẹ já pẹ́ẹ̀kẹ́ gé èkúgé ẹ kó sàánú ẹ ọlọ́run rọ̀ fún ẹ má jẹ máa lù méjèèkúkè ọlọ́rọ̀ fún yín àwọn ẹranko kan bẹ amẹ́rẹ́ wọn lọ sọ́run ni ẹ ṣe bísí láì ọfẹ́ pa ọ̀yà o lè rí ọ̀yà mú kọ́ wá lọ́mọ dúgbò ẹ̀ níbo ló ti rí mú àbáwọn tí máa àwọn ọdẹ ẹ fẹ́ pa eléyìí òní kẹsẹ̀ fẹ́ fẹ́ dúgbò ẹ̀ gbọ́dẹ̀ sí lọ́rùn ẹ má kó pa ní pàkúta kábà ó sì mú ọ̀yà kan ó sì ta ìbọn mẹ́wàá mọ́ kí ló dé òkè yóò kú lóòótọ́ ìgbẹ́jọ́ òun náà ti ẹ̀

àdísì òdìdí lọ́wọ́ lórí eléyìí pàápàá ẹ̀rọ àwọn ìgbóta máa ń lò fún fámì bíi làkọ́mé bíi màálù bíi ẹṣin àtàwọn ìgbóta máa ń gùn àti ẹgbẹ́ fún wá wàhálà tó lágbára lọ ló bá lè lọ torí wọn ò ní lè sọ̀rọ̀ yọ̀wọ̀ àmọ́ ẹ lọ ẹwà ní làkọ́mé wàhálà yóò ti ṣòro ó ti ṣe kí ni ó ti rẹ̀ ẹ̀bẹ̀ kò ní tọ́lù ara rẹ̀ ní pé ẹ̀ gbọ́dọ̀ ṣe pé ìyára kò kò ní sáfún ìwé ewúrẹ́ olórí ikú wo lélẹ́yìí Ah, irú irú ẹran lórí ikú jẹlẹjẹlẹ wọn lọ́wọ́ ajẹrà ìdìbò sórí làákà ìdìbò ìwọ ló jẹrà ìdìbò lẹ́nu ẹran kí ra kò ní kí wọ́n ṣépè fún ló gba yá nàbí àtàwọn àlejò ní sẹ́yìn láti sọ yìí nà àmẹ́fà lọ́rẹ́ ẹran kó ra kò ní tọ́jú èkó ní báwa lọ́wọ́ ní àgbè ojú ti olówó ẹ̀ àlejò ti kọ́ lẹ́kọ̀ọ́ ẹran kò ní lóòótọ́ ara pé wà rẹ̀ dàkí ló ṣépè lọ́wọ́ pàtó lẹ́sìn ojú ti ẹni ẹ̀ràn kò ní yàn nígbà tí wà wá bá dáa fẹ́ràn kò séèmì ni wà wọ́ wà bú sí ẹjá mọ̀ tẹ̀síwájú afẹ́ aláwọ̀ tí ara àwọn tí wà wá gbọ́dọ̀ dáa sí òun ni àlàrọ́ nínú ìpìlẹ̀ jẹ́mọ́ ìkọmọ́bọ̀n 22 lónìí ọ ń bẹ nínú àwọn okó wọn àti ìfi gbogbo ara ń bá dún àwẹ̀ tẹ èlò méjì tọ́ba ní láìsí gbàǹdì kan òrówó sí èrè rẹ̀ sí tọ́ba rẹwà gbàǹdì kan òrówó sí èrè àtùmá àti alágbòrò mélòó nínú wa là ń rántí àwọn opó tọkọ wọn ti kú whether we like it or not tọ́lọ́ bá ní pẹ́pẹ́ báwa náà la ṣáájú àwọn ìyàwó wa kú ìyàwó tiwa náà ṣe kí ni o yọ̀ọ̀yọ̀ọ̀yọ̀ jama ẹja máa rántí àwọn oko and tọ́ba ti lé mú ní rántí àwọn oko kí lẹ́bi ṣe jama ẹsẹ̀ rántí ọmọ òrukàn torí bọ́lá ń ṣe dá àwọn obìnrin wọ́n ní fi ọmọ pọ̀ ìwọ́pọ̀ ọjọ́ pé mọ́bìlẹ̀dẹ̀ mọ́bìlẹ̀dẹ̀ tó ẹ̀ṣọ́ lọ́wọ́ ìyàwó rẹ̀ òkú ọlọ́wà disappointed you gbèmí lè ní àtọ́ra balóde mẹ́sì níjọ́ tó bí bá ti lè bímọ ó ní fi ọmọ ìwọ́lọ́ reality fọ́sọ́fọ́ obìnrin ní fi ọmọ ṣé má dìtì wà lórí ẹ̀ àwọn aṣọ ala anya àná obìnrin tọ́wọ́ bá nàbí sallallahu alaihi tó kọ́ méjì dání obìnrin olù fàkírà bó ṣe wà ní àdìsí àdìsí ẹ̀ wájú mi obìnrin yẹn rèé àròbí àsálà wọ́n wá fún obìnrin yẹn ní tábùrù mẹ́ta tábùrù mélòó mẹ́ta òun ni wọ́n fún àdìsí amos bùnú máa ń ni ó ní já ìyá wa àdísà ní sọmọ máa ní olóbìnrin kan tó jẹ́ olùsí ọlọ́wà báyàwó Aisha fọ́lọ́nkọ́ bá ní yọ́nú sí ó ní ìmúra àtún fàkìrọ̀ ó ní fa afọ́t Aisha sàlámà tàmàrà ìyàwó Aisha wà kó lọ́dẹ̀ ẹni kéde sámú mélòó jẹ́mọ́ mẹ́ta ó ní obìnrin sí rèé ọlọ́mbẹ pẹ̀lú rẹ̀ sọ̀bìjáì àwọn ọmọ méjì wọn bẹ pẹ̀lú ẹ̀ ebi ń pa òun ebi ń pa ọmọ rẹ̀

wàlá ìdẹ́bí tí àrẹ́rẹ́ ara pépè lásán ọ̀rọ̀ dojúrù àbá ọ̀rọ̀ dojúrù ẹgbẹ́ obìnrin yìí ó <coughs> obìnrin tó jẹ́ pé ebi ń pa ebi ń pa àwọn ọmọ ẹ̀ wọ́n fún ní pábùrù mẹ́ta ọfà àwọn ọmọ ní ìkọ̀ọ̀kan wọ́n ní fàákàlà sọ̀bì yá àtàmọ̀lọ̀tàì àwọn ọmọ méjèèjì wọ́n lè tẹ̀ tábùrù méjèèjì kan wà náà bọ̀ rọ́ ìlà òmìnira wọ́n wá ń wòye àwọn olóyìn

ọ̀rọ̀ mi tó ọkẹ̀ bùsẹ́kù ni ẹ̀ẹ̀ fún mi kí ló ṣẹlẹ̀ sẹ́ẹ̀rí kó jókòó wò mí ní ebí òjò ẹ̀wọ́n mọ́kẹ́ jókòó yìí wò mí wà láì wọ́n bá bà láì fún mi fẹ́ lọ́wọ́ orí jèmi afẹ́fẹ́ làwọn mi jama ìyá ló jókòó sẹ́yìn wà láì wọn ò lè ṣe bẹ́ẹ̀ ibùn kan dáwẹ̀ bẹ́ẹ̀ lọ èmi ò tẹ́ mo gbà àwẹ̀ àbí ẹ̀kọ́ ni kọ́ ara rẹ̀ lè fi ìmọ̀kọ́ máa kára lẹ́gbẹ̀ẹ́ ìdí mọ́tọ́ ìyá ọkọ̀ wọ ọ̀tọ̀ yóò wó òtún yóò wọ wájú yóò wẹ́ ẹ̀yìn tí ọ̀sán máa ní kó níbù pàápàá ibù kan tó tó wá mọ̀ sí bẹ́ẹ̀ yóò fẹ́ jẹ́ ẹrù pé àyíbá àmọ́ ọmọ ilé pété ní òlèdè bàbá òsì mú bẹ́ẹ̀ àbúrò ní egbó tó ń gbé kọ́lọ́ òbí ní egbó wa <laughs> ìyá àwọn ọmọ rẹ̀ bá tún fojú bá tún wò báyìí wọ́n ní bọ́ sí wò báyìí fa ṣákọ́tì ha fa áátọ́tì kúlà sọ̀bí yé ní fàtàbọ̀rà ẹyọ kan tó kù ọba tó gé sí méjì ọba tó fún wọn ní half half kí lọ́wọ́ kọ̀ ọ̀fẹ́ jẹ́bà nìjọba kí ni ìyá jẹ jẹ́bà bàbá wo ló lè pè bẹ́ẹ̀ bí ìwà láìpọ̀ lọ́wọ́ kí ìdí ò sí o bóyá ó lè twenty to twenty one bóyá méjì nínú mẹ́wàá ebi ń pa ọmọbìnrin yẹn ìyá ni mo lé o ó sì gbàgbé ebi tiẹ̀ nítorí àwọn tá a ní o àwọn ọmọ mo ti rí kéèsì kan rí níbàdàn tọ́kadà ní obìnrin kan ṣubú ẹni ó di ọlọ́wọ́ mọ̀ sànú iná báwọn tó bá jẹ́ bèbè ẹ má gbọ̀ kadà ọ wà láì nínú àwẹ̀ ní express láàrin ọlọ́run ṣògo sí ọ̀rẹ́ méjì nínú àwẹ̀ kò tí ìtọ́sẹ̀ kan sí ìsìn ọ̀kadà tó la ẹlẹ́ àkàmọ́lẹ̀ torí pé ó dọ̀ kó àbádẹ́ bá mọ ìbàdàn dídé gbogbo bí fẹ́ ẹja fẹ́ bàdàn ṣe gbogbo bí fẹ́ fẹ́ ṣe wọn so ìyẹn lẹ̀ èmi bí ọmọ bẹ́ẹ̀ lè sọ̀kalẹ̀ ṣùgbọ́n ọlọ́run káwọn èyí ti fẹ́ lẹ́yà ní àmì ẹlẹ́yà ti ṣe ní ọ̀kadà owó mọ́lẹ̀ ní oṣù ẹ̀yin ojú ọlọ́mọ ṣe yọ ọmọ ṣe sáwọ ọmọ iná tẹ̀sí àbọ́lọ́ fi dáwà àwáwọ̀ ṣòkòtò ìyẹn lè sáré ẹsẹ̀ kan sọ́ọ̀tún kéèlì ọmọ ẹsẹ̀ kan sí kéèlì òsì obìnrin olóṣè bẹ́ẹ̀ kìí jà ọkùnrin bọ́lọ̀ ṣe dáwà ìyẹn lè sáré fò obìnrin olóṣè so ẹ máa ṣọ́ra ẹ máa wọ̀ kadà tí ẹ bá ti gbọ́ bá di kànáà gbìdá ọlọ́mọ ṣe sọ yẹ o jẹ́wọ́ ẹ̀já padà sí ipa lọ obìnrin yìí kò ṣe gáyà tó tẹ̀lé ẹ̀yà wà láì sacrifice in life yóò bọ́ọ̀lù bí mẹ́bàá jó ní jọ́mọ ẹni tálẹ́ni ní kéde ooru sóbìnrin yìí ṣe bẹ́ẹ̀ jẹba ẹ̀dámi lóhun ni ṣe àrígbàtọ̀ wá di pẹ́sẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ wọ́n ní fàjá ànàbí yìí sallallahu alaihi wasallam fàákàbàrá sí wà àìṣà ìgbàtà nàbí wà á dúró ìtòfèrè yẹn sí ọjọ́ ọjọ́ ìyàwó àìṣà jẹ lójú dẹ́sẹ̀ ìtìpẹ́gẹ̀rẹ̀ ìyàwó àìṣà náà á ah, ah. obìnrin olò sí yìí ṣe bí ń pa òun náà ọwọ́ sọ fánàbí àtàlàbí àbọ̀ ọ̀wárí tóbìnrin yìí ṣe ni wọ́n lánàbí wá ní pé wà mọ́ ìrìn ọ̀rìn kàmẹ́sà kí lọ́jọ́ lójú bẹ̀ kéde jíbù níbẹ̀ làkọ́dí rọ̀hìmọ̀ alọ́ọ̀hù lè ràhàmẹ́sì á sọ̀bìjẹ́ ìhà sórí pẹ̀lú bó láàánú àwọn ọmọ yẹn lójú bá wọn ọlọ́run ní ọmọ jẹ́ fóun náà ọlọ́run ọmọ àtàlẹ́gùn yóò ìtẹ́ wọ́n bá ti jọ òwe àti àmà àti láyé lórí nígbà tó bá ti rí ní ohun tó bá ní ìjì. ìjọba ìṣẹ́gbọ́n tí mo sọ yé báyìí ẹgbọ́ yé ọlọ́run kó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ ṣé wá rí wọ́n tẹ́lá kéésì lè bì àwọn nǹkan tí ìwọ ọmọ lọ asọ̀rọ̀ bí ẹranko bá ọwọ́ akú ibi àgbáyàn fẹ́ ọ̀gá àti tẹ́lẹ̀ ọmọ ṣẹ́ ìwà dáadáa wọ́pẹ́ àdíìsì bẹ́ẹ̀ pọ̀ lórí eré ìbáyá àdíìsì méjì àbẹ́yọ kan òun ni máa kẹ́kọ̀ọ́ fẹ́ẹ̀rí lónìí náà ọ̀pọ̀lọpọ̀ àwọn atáàrẹ sọ́ra fẹ́ àgbáyàn ti fẹ́ èmi ní skul pòfàìtọ̀ ẹni mo ní sáàpù tó lé ní sáàpù kanṣẹ́lọ́dà mo gbọ́dọ̀ bẹ̀rù ọlọ́run àáfà mo gbọ́dọ̀ ṣe kí ni mo gbọ́dọ̀ bẹ̀rù ọlọ́run bá sọ wípé torí pé àwọn nǹkan ní ìta máa ń gbọ́ nípa àwọn ọmọ ìyá ní ìfẹ́ ní sísẹ́ẹ̀ inú máa ń bíyàn iwọ ni sùkú rẹ títà tó ń ṣiṣẹ́ ní sùkú rẹ àbí ìyá tí ó lè bá dìkẹ́ òun ní àsìkò rẹ ó ní àlàáfíà rẹ ó sì ní ìmọ̀ rẹ àti kí ni o ìwé tí ọba ti lọ́dọ̀ rẹ yóò ní kí ni o ìṣe dáadáa ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀gá ìṣesí dictator òun náà àwọn ọmọ ẹṣẹ́ máa ń láwọn àṣẹsí àti máa ń wà kíkì àǹkọ́ ní ìkòkè làwọn náà ti rí tí ọmọ ṣe ní ọgbọ́n ṣùgbọ́n táwa ń sọ bí ìlọrin ẹ̀sìn ìwọ tó ọgbà àyàn ti fẹ́ ìwọ tó ọjọ́ gà fẹ́ ìwọ ni hod ìwọ ni lẹ́kṣọ́rà ọláwọ̀ student yóò máa bà àyàn ló jẹ́ káwọn ọmọ ìyá wa náà tàjọ́ máa ń kan máa da túdẹ́ǹtì kan sọ àbájọ gbọ́dẹ̀ ní ìlànà ní máa rí ilé inú fi máa pọ̀. ètí ló fẹ̀ yín brọ́dà sí yìí we were together two three decades ago tá a jọ sọ pé ah báwo lẹ́tọ́ra ìṣe ń ṣe pọ̀ dá ìwọ náà ti lẹ́tọ́ra lónìí ìwọ náà ti to ọmọ obìnrin láàrùn sí So náà dábàá lóṣù náà ni kò ní kó dún lẹ́tọ́ra. ọjọ́ lẹ́tọ́ra ti àgbẹ̀ kí ni ó ti jẹ́bi àlùjẹ́ náà ni ìwọ náà jẹ́ school provider oníléèwé tó ti àbíyá àlùjẹ́ náà ni ọdá lè fi òróró lẹ̀ ọdá lè fi epo lẹ̀ ọdá lè fẹ́lẹ̀ ọgbà yẹn tó ti gbàgbé àwùjọ náà ṣe dáadáa pẹ̀lú àwọn tó ṣiṣẹ́ lọ́dà rẹ̀ ìbẹ́ ẹgbọ́ ń sọ jàálà owó lọ́rùn bàtà èyí ọmọ ìyá tọ́lọ̀ ó sì ní lábẹ́ fún yín nínú súnà ọlọ́run gbogbo wa ò lè jọ́ mẹ́rin lẹ́ẹ̀kan náà gbogbo wa ò sì lè jó lórí lẹ́ẹ̀kan náà yẹ́ sọ̀tọ̀ àwọn kan ọmọ jó lórí àwọn kan wà lábẹ́ wọn ànàbí wa ń kọ́ṣàn wa tẹ́ ẹ bá wá fáwọn ọmọ ìyá yín níṣẹ́ ànàbí ni ẹ mọ̀ fún wọn níṣẹ́ tí yọ kọjá agbára wọn fàyíkà làtúmọ̀ òhùn tẹ́ ẹ bá wá jẹ́ pé ń tẹ́ iṣẹ́ kàláfà wọn gbogbo àtòtò iṣẹ́ làbọ̀ wọn lọ́rùn tó bá ti lè kọjá agbára wọn fa inú ẹ̀rọ wọn lọ́wọ́ lórí ẹ̀ yé fún ọ ẹ̀yà rẹ̀ ó ti fẹ́ ó sì méjì iná jẹnẹrétọ̀ sí wà bẹ́ẹ̀ ẹ̀sẹ̀ jẹnẹrétọ̀ ká gbogbo yẹn tọ́lọ́ ní orí ìfẹ́gbọ́ tó ọ̀gbà ọ̀gá ẹsẹ̀ jẹnẹrétọ̀ fún ẹran pẹ̀tọ́ five hundred one thousand ẹ̀sán pẹ̀tọ́ ìṣẹ̀lẹ̀ ní ọba ìwọ́ọ̀kì ẹ̀ náà oníkólọ supply ọjà sọ́nà mẹ́ẹ̀ẹ́dógún òun náà sì gbá rẹ̀ ó ti gbọ́dọ̀ supply gbogbo lónìí àtàkùsí tó burú pé ọ̀la two five three rẹ̀ lọ́gbà ẹ̀yẹ náà fẹ́ kó gbogbo ọjà òsì mẹ́ ẹ̀kọ́ lọ bí ó ṣe sọ́nà má làbọ̀ ọmọ ẹ̀yà rẹ̀ lọ́rùn ìtò lè jí ó tètè ní kéèké ìtò lè jí òun gbà fún ìwé ẹ̀rú mo fẹ́ lọ́mọ láti fún ìyá látara wàhálà ìtò lè jẹ́ kó di apárí látara ẹrù ẹrù ẹrù àrùkù ìtò lè jẹ́ kẹ́yìn rẹ̀ ọ̀tẹ̀ tí ó fi di abuké nítorí wàhálà tó kò ṣe lórí èrò jama ẹja bẹ̀rù lọ ẹni tẹ́ ẹ wá jẹ́ tí wọ́n gbà fẹ́ ẹni náà ẹ̀ ẹsẹ̀ láfẹ̀ẹ́ wọn níbi tí ọ̀bá ti mú yàpọ̀ ọlọ́run dání àdéhùn fẹ́ fi gba fẹ́ ẹsẹ̀ lé tí ẹlẹ́yìn ọmọ ẹ̀yà ọmọ tẹ́ẹ̀ bájọba ti fẹ́ wàhálà ìfẹ́ ìdàgbọ́ra ẹni kéèsì wájú ọlọ́run sẹ́mi lè gbà tí títà sùkúù mi kọ́mọ ẹgbẹ́ sùkúù mi ní èsì wọn títà òfin sùkúù ti wà tọ́wọ́ bá fẹ́ bí àná bára rè àti tí bá fẹ́ áwùjù sẹ́ǹkọ́tọ̀ ní wípé fáàkọ̀ áìkùn wọ́sùpà alùpàdùdùpọ̀ ó ti lófin torí bẹ́ẹ̀ ìkọ́ni sùkúù mi ìyẹn nígbà kan bá sùkúù mi jẹ́ fọmọ nígbà tó wọ̀ nígbà tó bá dípa sáwádìí ẹ̀sán méjì ní ọ̀sẹ̀lẹ̀ nínú kan àjọ tàbí kò ní sáyìn ọ̀dẹ̀ ti wà ní òfin sáábẹ́ẹ́lẹ́ yọ sálárì rẹ̀ bá lóṣù méjì mẹ́ta léra wọn àbáyọ̀ òṣùwọ̀n ó kó oṣù tiwa so fi àbáyọ̀ òṣùwọ̀n sáyìn ó rí sáyìn adẹ́gbẹ́ òde wúlò fún wa nílẹ̀ ìjọba àwọn tọ́lẹ̀ jẹ́kọ̀ọ́ tiẹ̀ náà ti wà tọ́ bá ṣe lè ọ́ gbà yóò báyìí tọ́ bá má ṣe lè ó gèlè ọ̀fà ọ̀fàtàlẹ̀ ìdáàmú kódà bọ́ ọ̀tẹ̀ lọ́mọlọ kọmpitíṣàn lásán wà lẹ́ẹ̀dọ́dọ̀ tí wà ó gbòó ọ̀kẹ̀tẹ̀ láwọn ọlọ kọmpitíṣàn lásán kó lára wà. ṣé tí mo sọ yà bí òye ní ìsìn so òfin ní a sì lè stand code of conduct ìwọ ẹ̀yin tẹ́ ìbájọba ṣiṣẹ́ ìdíjọba ti gbà yín ṣiṣẹ́ ẹ̀ bẹ̀rù ọlọ́run ẹ̀yin ọmọ ìyá fẹ́ẹ́ ṣe ìjọba kẹ́ẹ̀dá sọ́ra ẹ̀ nù wà lára ní ọlọ́run àràbùlẹ̀ ń jẹ fẹ́ẹ́ bẹ̀rù

gbogbo wa séwà tí wá dáa bá wọn ẹjẹ́ àmọ́ láti bẹ̀rù gbogbo tó bá ní í ṣe pẹ̀lú agbára ẹni ṣiṣẹ́ àǹbára ẹni ṣiṣẹ́ a gbọ́dọ̀ bẹ̀rù ọlọ́run lórí ẹ̀ ọlọ́ọ̀bà àlejò ọlá ó láàánú wa lójú jẹ́mọ̀ ọ̀dà ẹjẹ́ ká bọ́ síbi àtọ̀rọ̀ táwọn ọmọ òrukàn àtàwọn okó àwọn ènìyàn náà fẹ́ ká ṣe dáadáa sí wọn àdẹ́bí ni àfáà yẹ́lá làwọn mẹ́lá wà lóṣèlú àlùmọ̀dá ìṣẹ̀bí lè lá wàkàlẹ́bí yẹ̀súmù náà wọ̀yẹ̀kúmù láì ẹni tó bá ṣègbìyànjú lórí báwọn ọmọ òrukàn àwọn opó bí wọ́n ṣe jẹun àtàwọn olòṣì ó ń kó wọn lọ́wọ́ lórí bí ayé òṣèlú ìnira fún wọn bí ẹni tó ń ṣe jihad èyí ò dẹni ríru jihad ìlà tẹ́ ń sọ fáwọn ọmọ ìyá wa a níbi táwà mọ̀nà bọ̀ táwà ọ̀dàdà yìí ẹ lọ wo mọ́ọ̀sì àwọn tó ń ṣiṣẹ́ yìí àwọn tọ́wà ọ̀dàdà yìí

gbogbo ilé tí wọ́n sọ ìlú ìjọra wọn ó ọmọ òru kan individu àwọn atabalá dáyà ìfẹ́rẹ́ àrékú pékin àwọn ọmọ ẹgbẹ́ ìfẹ́ sọ public ti ṣe àárín káàkiri èèyàn ọmọ bàjẹ́ mọ́ àwọn foundation mẹ́ta lè mẹ́rin kan ṣiṣẹ́ mọ́ àwọn èèyàn káàkiri fún lọ́wọ́ ní àwẹ̀ pẹ̀lú ọmọ ìyá wa wàhálà táwọn yọ́ ma tèèyàn tí wọ́n ma ẹlòmí ò sokún sokún sokún ẹlòmí ò lòkó lòun ẹlòmí ò gbọ́lọ̀ múra wo òdíjẹ ẹgbẹ́sẹ̀ ẹlòmí ẹ̀ fi lóòtọ́ pé ilé ìjálajàlá ní lóòtọ́ ó nídìí ìrànlọ́wọ́ ẹlòmí ààrẹ gidi wà láì kéèsì méjì kan bẹ sí mọ̀ ìbọn tí n bá sì rán sí mo sì máa rò pé á ah! ṣé yà kí n jẹ àwọn èèyàn rí obìnrin kan bímọ wọn sọ operation ọkọ sì sàlẹ̀ tó rọ́pò òrùwó nínú ọmọdọ́ bíi ọdún mẹ́ta mẹ́rin sẹ́yìn á ah, mọ̀tí wá bàbá àdéṣe wọn sí láàbẹ̀ ẹ̀ṣẹ̀ akẹ̀bá mùsùlùmí kọ́ ọ̀kan sọ̀rọ̀ ọmọ yá wá tán o asáàrò owó yẹn ninety six thousand naira mo ní káfà yẹn wá ń lé nígbà àtijọ́ lọ sí tù wà láì obìnrin tí wòye ó lé bóòdù nígbà tí wọ́n fi fẹ́wọ̀n ẹ̀wọ̀n sí tù àsanwó fún báyìí dókítà tó máa fasó yẹn àwọn náà fasó rẹ̀ ẹni yẹn báyìí wọ́n kọ́ tẹ́bi báyìí obìnrin yẹn wáyé fẹ̀ lé bóòdù dẹnu lé mọ́kẹ́ ìbùsẹ̀kùn láti ó ti lọ bí ọ̀sẹ̀ tó fi jù sọ̀rọ̀ ṣùgbọ́n ọmọ lélẹ́ mùsùlùmí sí mùsùlùmá tó ń kírun owó tó wá lé nínú owó táwọn èèyàn sáré dá àárín ìjọ kan síjọ́ nígbà sáré bá réṣòwò yẹn àwọn akò kọlọ̀ òṣèrò torí pé nǹkan ti pé sẹ́rí gbàtẹ́ lè gán lóbìnrin yẹn ní ilé pámọ́ra ìbànújẹ́ fún mi. sí gbogbo nǹkan láàbọ̀ sọ̀rọ̀ fífẹ̀ bíi láìpẹ́ àwọn oko wá ń sọ́fà ara ọmọ mi ọ̀yà ogún seven five wo òróró rà tó fi di ogún seven

àwọn ọmọ ìlú òdìjọba tí wọ́n gbádùn lọ́la muslim community we need to to moral issue àwọn foundations fọ́dọ̀ wà ó jẹ́ pé táwọn ọmọ mójútó lọ mú orúkọ àtàwọn opó kéde àtẹ́gbẹ́rẹ̀ fún wọn búrẹ́dì àtẹ̀wà empowerment gan ni solution let us be frank with ourselves jẹ́bọ̀ ti solution empowerment ẹwà àwọn tó wá ń ṣiṣẹ́ ìmìsìn gbogbo àwọn tó ń criticize wọn náà wọ́n sì wá béèrè owó lọ́wọ́ wọn tí kálukú náà bá wá gbọ́ títí dé tí kálukú òṣè kankan ìbò ní kálukú ọmọ rọwọ́ sí lọ àdàmọ́ ọlọ́run ti di wípé èèyàn ọ̀fẹ́ fowó sí ti tọ́kàn rẹ balẹ̀ fáwọn eléyìí kìí ṣe pé rọ̀ṣídà ṣì ní ọmọ náwó rẹ̀ àwọn èèyàn ó sì fẹ́ rí kíni o ìfowó wọn ń bá lọ nílé ọ̀dọ́ pé tí a rí mi ò sí nínú gbogbo ẹ̀ẹ́dẹ́gbẹ̀tì project ẹ̀jẹ̀ káwọn tó sponsor rẹ̀ kan rí ẹ̀dà sí WhatsApp ẹ̀dà sí Facebook

ó ní sòrò yóò wà ẹ̀ kí kéèsì tó dọ́dọ̀ wa ìjọ tí wà ẹ̀ yóò kúrò sí ìlà tó bá rúùsà mo gbé orí facebook gbà lẹ ọmọ ìyá kan láti tọ́tọ̀ tó lè sẹ́ndì owó yìí a ní ìdí ọ́fà mi jí báyìí wọ́n lè sẹ́ndì owó yìí àṣàlẹ́ bá ń sọ sí ìkẹ́ ìyá yẹn ọfẹ́ ẹ̀lẹ́ tó máa tó kẹ́ afá ọlọ́run jọ dáa fún ọmọ ẹni tó fẹ́ yóò sẹ́ẹ̀kì nípa tí ó bá dùn jù bí àdìsá rẹ̀ sọ wípé ọkùnrin kan sínú rẹ̀ dùn tó ní pé àlàáwú mọ̀ áńsà abúdí wàhánà ọ̀rọ̀ búkà àtọ́hà lè ṣí dákìlì fáwọn tí ló bá dùn gbà ní ìdù èyí ọ̀kẹ́ ẹ̀fọ́ ẹ̀fọ́ ni èyí ọ̀sẹ̀ kí ìyẹn nílò kan ní ìgbèrè kò káwù lè fáwọn ẹ̀fọ́ dùnú nílò kan sáré lọ́pọ̀ ní wọn àtàwọn ènìyàn àrùn ẹ̀fọ́ dùnú ti ẹ̀sẹ̀ bá gbọ́wọ́ síbi omi rẹ̀ omi rẹ̀ òkè gbóná ẹ̀fọ́ dùnú omi rẹ̀ gbóná bí ẹ̀lómi máa sọ nípa ọ̀rẹ́ ọkọ̀ ẹ̀fọ́ bàjẹ́ lómi rẹ̀ gbóná àwọn ọgbẹ́ àwọn ọmọ òrukàn àtàwọn olùsìn wọ́n sọ́fà náà lóṣù ara jihadi àtẹ̀bí lẹ́ńtọ́ bá ń ṣiṣẹ́ lórí bí wọ́n ṣe là lórí bí wọ́n ṣe ní dìtọ́ọ̀dù lórí bí hypertension ṣe ní pa wọ́n lórí bí wọ́n ṣe ní ní depression àtẹ̀bí ni wọ́n rí bọ̀ mọ̀já rí ju ẹni tí ń takò sórí ọ̀nà ọlọ́run ládẹ́ ẹni tó ń kírun tó ń gbàwẹ̀ tó ń ṣe náà sílò òru ni wọ́n sọ fún torí náà ara bí ti dáadáa wọ̀ ọlọ́run kò fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ bí a máa tẹ̀síwájú alùjá ara bí ti dáadáa wọ̀ àwọn aládùúgbò jẹ́mọ̀ sí láti àwọn aládùúgbò tí ẹ̀rọ àwọn aládùúgbò wa a jẹ àwọn náà níwọ̀ gẹ́gẹ́ bí hasaru àfọ́ àwa hasan tó wà nínú adábù ìlú búrọ̀ kí ìmáàmù Bukhari nígbà tí wọ́n bí àfọ́ àwa pé manhumul jìrọ̀ àwọn wò láládùúgbò sẹ́ríjọ́ tí mo kọ́ ka ọ̀rọ̀ yẹn nínú àládábù ìbú fraud ó ti níbi ọdún mẹ́wàá sẹ́yìn ní ìsìn bẹ́ẹ̀ bí aláṣọ two thousand and five six ọdún mẹ́wàá sí oṣù bẹ́ẹ̀ lọ ọwọ́ bẹ̀rẹ̀ báyìí ló wà àládábù ìbú fraud mo sì dókè báyìí pé wọ́n náà ta ló lè páàsì wọn lórí aládùúgbò wà láì tó lè páàsì wọn wá kiri neighbors tala aládùúgbò àfáà wa alhassan anáhùn sú ìlà anìlìjà wọ́n ti àbá àwọn afáàkọ́ ọmọ máa nàbí ní o ọlọ́ọ̀bá ní kẹ gbogbo wọn o nípa aládùúgbò ta ni aládùúgbò mẹ́dúgbùmù ní jìrọ̀ àwọn olálùgbìlà aládùúgbò rẹ̀ àfá àwa wá ń sọ ó ní àrùbáyínà dáárán àmọ́mọ́ wá àrùbáyínà dáárán khalifa wá àrùbáyínà ayẹ̀mí nìyí wá àrùbáyínà ayàtàrí àbá isu lánàá ilé fọ́ọ̀tì níwájú fọ́ọ̀tì houses níwájú fọ́ọ̀tì houses lẹ́yìn fọ́ọ̀tì houses lọ́pọ̀ fọ́ọ̀tì houses lójú ìjàmbá amẹ́rin houses yẹn that is one hundred and sixty houses sẹ́wọ̀n kí fọ́lọ́ ọba sọ àtọ̀ wa sáàbí wọ́n sọ àtọ̀ ọlọ́run dá sẹ́wà pọ̀ mọ́ sáwọn ẹni rẹ̀ tó di ọlọ́run dá lè pẹ́ nìkan náà mọ́ gàrí tiwa náà <laughs> ọdún tó pa lábala aládùúgbò ọ̀pọ̀lọpọ̀ wá fèrè jẹ́mọ́ ẹ̀gbọ́n mi dáadáa àníká tó ń gbà pé ìwà rẹ̀ dà èèyàn rẹ̀ ní ọ́ aládùúgbò rẹ̀ ó sì dáadáa tẹ́bí làbá àwọn àbúdá rí àlùbífárí rọ̀bí àlàá sẹ́yìn pẹ́ntọ́lá mẹ́rin sọ̀rọ̀ amẹ́díkẹ́rẹ́ àbúdá rí ìzáàtọ̀ bá tó tà mọ̀rọ̀ kọ́ta fa ákìsì máa àhà wàtà àdá jìrọ̀ ọ̀nàkà tó díé ó lọ́nà tí ìrìn àbújá rí tó ọ bá ti fẹ́ sí omi ya àyàmì sọ́mẹ̀ rẹ̀ sẹ́rí mọ́ ń jọ́ ní wọn kàdíìsì mọ́ wá rántí táwọn òbí wá mọ́ ṣe tàtà wà kéde jẹ́mọ́ títà ẹgbẹ́ mọ́ ṣe tàtà wà nílẹ̀ Yorùbá yìí wọ́n èé fẹ́ ọbẹ̀ kíkí irú ìbáwà ń ṣe lónìí yóò rẹ̀ sábà dé ata torí àwọn máa ronú kí ni máa jíràn kábíkẹ́ màmá tèmi ní ìsìn wọn ọ̀dáná ẹ̀ntọ́jọ́ ń pé ní olé dáná ó yè mí ni mo kéré jù yọ́ wà dọ́gbọ́n gbé omi ọbẹ̀ wa àtàmàlà dípù kùdí márùn ẹ bá ń gbé fúnra kìdí jẹ̀mọ́ ó lè dẹ́gbẹ̀rẹ̀ àlàkìdí gẹ̀rẹ̀ bí ìgbàdí ó dégé ní o fi ọjẹ́ tàbí kí àlàkìdí ọlọ́ra kùfù sí jẹ́mọ́ tẹ́kọ̀ọ́ parọ́ ni ẹ bá mẹ́lẹ̀ yóò bá láyé tọ́ kéèsì rẹ̀ ìgbàdí àmà ìfàmìlì ní ìsìn o ìyá tí ò rí nǹkan jẹ yẹn yọ́ wà lọ ra fùfú àtẹjá ní fùfú àti kí mo lè yọ́ bẹ̀rẹ̀ àwọn eléyìí ti fómi ọbẹ̀ fún ìgbà ní abọ́rẹ́dọ̀ bọ́bọ́là ní wọ́n fòmi díẹ̀ àtẹ́kò díẹ̀ gọ̀ọ́bẹ̀ wọ́n wà ní kàbí orí tó tí ó lè mọ̀ àti yọ̀ díẹ̀ pẹ̀lú fùfú tààrà ó lè dáwà méje láàjẹ́ á ìmẹ̀lì láàrin tálọ́pàá tí wà mẹ́rin tó báyìí

ọmọ bí yàtọ̀ oúnjẹ wọn ìwọ nìkan ò lè ké bàtú lé wá sí bẹ̀tẹ́lẹ̀ bá kọ́ọ̀tù dá aládùúgbò ẹ lọ wo àwọn àdúgbò wa nù gbogbo wa kọ́ lọ́ta tó ládùúgbò ibi máa fà ládùúgbò tí ṣòro kan bá dé àwọn tó bá lówó lọ́la àwọn èèyàn sáré fókọ́ sílé wọn ọyẹ jálọ dáná sílé rẹ̀ torí pé wọ́n ti lé tírẹ̀dì kéde o olówó yẹn lẹ́nu ṣùgbọ́n táwọn bá ń ṣe dáadáa èmi kọ́ọ̀tù dá aládùúgbò lè ní ìdí mo lè pọ̀ sí dáadáa ẹlòmínà kọ́sílẹ̀ aládùúgbò mẹ́ta àdúgbò ọmọ dáadáa ó ṣe bí sáà sọ nìyẹn anábì ní kókó ní sí kọ́dẹ̀ fún àwọn aládùúgbò rẹ̀ yẹ ń bẹ̀ ìwọ tí wà rẹ̀ ọ̀gá tó dáa sáládùúgbò èsì mùsùlùmí gidi nìyẹn ọlọ́run kó ṣe wá ní mùsùlùmí òbí ẹjá kò bẹ̀ àbá alábala ní òun ni kíwà àwọ̀ ọ̀dà sáwọn tó bá ṣe dáadáa sí wa àwọn tó bá ṣe kéde mùsùlùmí máa fi aburú fa ẹ̀sọ́ orí mùsùlùmí lẹ́gbẹ́gbẹ́ pé téèyàn bá ṣe dáadáa sí yóò ṣe dáadáa padà téèyàn bá ṣe aburú kò ní fa burú sa ìjọba tẹ́ wọlé wa nínú àdìsí jábìrì ọmọ Abdullah ó lábẹ́lí ni mà ń sọ́ra ilé ìka màálù fa fálílì dìde àdàbí ilẹ̀ ń bọ́ bá ṣe dáadáa sí ẹ̀sán dáadáa padà èèyàn ń ṣe dáadáa sí wọ ìwọ ń sàbúrú sí ṣẹlá bíbí sísà tí ó wò kábọ́ wà ní ọkọ tó rò pé a sísà ọmọlúwàbí ni ó sì bá àbá rẹ̀ sọ̀rọ̀ tá àpọ̀ wá ṣèyàwó kejì àbá àti gbà wúwò yẹn dẹ̀ fàṣìlìtéèkì kí ni sísà yìí wọlé ọkọ sí lọ́ba fẹ́ lẹ́ tó ní ọwá jẹun lọ́ba fẹ́ yọwọ́ ẹ̀kú láwùjọ ṣé wà lè lọ sẹ́wọ̀n èèyàn ní kan wá jẹun ìwọ wá ní kí ni o wọ́n gbé ọwọ́ ẹ̀sọ́ ọmọ jẹ mọ́ èèyàn bọ̀ sọ́dọ̀ òun jẹ́ kápẹ́ńtà ọwọ́ arífẹ́ gbà láwọn iléèwé ọ̀rọ̀ òun ní kò lè dáṣe ọwọ́ amú ẹ̀yìn méjì mara ẹ̀yìn wá lọ bá àwọn tó ní lóòótọ́ bọ́yá gbogbo tó parí ibi kan lè wọ́n ju seven five lọ sẹ́ẹ̀ tó wá gba eight four ó ti jẹ̀rẹ̀ èlò èdè nine hundred ó sẹ mẹ́jọ múrí kan ọlọ ọba tẹ̀ jẹ́ wọ́n wá gbé fún wọn gbàṣẹ́ lọ́wọ́ ilé ilé ìwà padà get solo táwọn tó wọn wà lá ní kẹ́lẹ́ o máa ń gbàgbé lẹ́nu ìjọba èèyàn dàrú bá ẹni mùsùlùmí ẹ̀jẹ̀ abẹ́rù ọlọ́ ẹni tó bá ṣe dáadáa ànábì ni ẹ ṣe dáadáa sí i ọ wá níbẹ̀ ẹ̀bà wá rí bẹ́ẹ̀ fi ṣe dáadáa sí nínú rìwáyà kan ẹgbẹ́ fọ́ka rìwáyà tálá kọ̀ọ̀kọ́ adébíyí fa yín làmú yẹ́jù mọ́ ìzèwò fàlì yúùsì ní àná mọ́kẹ́ká bọ́ àti ìsìyé sẹ́rí nígbò ṣe sí pọ́pọ̀lọpọ̀ wá ní kí ò dá só ti yàbí òye ní ìsìn nínú ìṣesí tá a ní àìfẹ́ ti ẹ̀mí ìmoore hàn táwọn sọ́ba ti wá dáadáa jọba ẹ̀gbọ́n mi yé dáadáa ibùn kọjá pẹ́ nìkan níjọ́tọ̀ ọwọ́ yunifásitì òun lọ wẹ́lkọ́ọ̀mù rẹ òun ló júwe dìpátímẹ́ǹtì fọ òun ló júwe pakọ́ọ̀tì ní fọ ó ti fẹ́ olóore ó ti sáàfù kọ̀ ọmọ ìbíyẹn ah níjọ́ tí mo yunifásitì tí ìgbà sí àwọn ọlọ́run ló sábà dé o àwọn èèfẹ́ torí pé o ti rí sí pé ó bí bí àmì náà ìwà máa sọ dáadáa tó ṣe káwọn èèyàn lè Ànábì ní fàlìyùs ní àlè praise him Ànábì ní ẹsẹ̀ yìí fún ẹ̀yìn lórí tó ṣe fọ́dá yẹn oníkàní ọ̀jọ̀ náà pé ó bí díà lọ́ba wáyàwó ẹni tó bá wáyàwó ti tó bí díà lọ́dọ̀ rẹ̀ lónìí ìjọba bá wá sísà àbí ìsà sọ̀kọ́ máa ń kéwú tó fẹ́ wọn rẹ̀ pé ìlẹ́gbẹ́ ìlú tí ẹjẹ́ káwọn pé òun lọ́kọ̀yàwó rẹ̀ ṣe ó bí díà kò sì kọ̀yàwó lẹ̀ ìjọba sọ yé ní pé èèyàn bá ṣe nínú oore ẹ̀ wà rí ń tẹ́ẹ̀sì san ẹ̀san tí wọ́n nàbí sọ́lọ̀ láàrin ọ̀sánlá kí ló ní kẹ́ẹ̀ṣe o ó ní fàlì youth ní àlè ànàbí ní ẹyin ó ń tàn sẹ́ẹ̀rí gbogbo wa ìsáni mẹ̀lẹ́kà ní wakọ́ nọwọ́ mẹ̀lẹ́kà ní wa ò sí sẹ́ẹ̀rí ara táàfì mọ àwọn èèyàn dáadáa òun ní pé gbogbo wa ìbá ṣe wà whether we like it or not a máa ń nífẹ̀ẹ́ kéèyàn ò ṣó appreciation fún ọ̀bá nǹkan tí kéèyàn ìwọ̀nba nǹkan tí a bá ṣe fún bọ́lọ̀ ṣe dá gbogbo wa nìyẹn mẹ́bá ní àrùn ọ̀la ìfẹ́mọ̀ ní òun irọ́ ni so bí èyí tí ọ̀dá ni àpapọ̀ táwọn ẹbí ìjọba ti ráwọn àlùmọ̀tà ìlú ànàbí ní ẹgbẹ́ àlè pẹ̀sẹ̀ ọlójú ni irú àwọn eléyìí wọn bá àtẹ̀jẹ́ so bí àbí ó lè ní ìsìn ànàbí ní ẹgbẹ́ àpẹ̀sẹ̀ ọlójú ṣùgbọ́n tó fẹ́ dáadáa sí ọ ẹkẹ̀ yẹn wọn ò ní ẹ papọ̀ ìtumọ̀ ẹ̀ pé ẹ fi ẹ̀rí ń fẹ́ ń ṣe ẹ pé ní o ẹ̀ appreciate ẹ̀ bẹ̀rẹ̀ recognize tó ṣe. anábì ní fa ináwó ìdá asna àlejò fàkọ́jú ṣàkárà sábẹ́bí ọ̀wá mẹ́fún sọ yẹn sọ́lọ̀ láàrọ̀ sọ́lá ó lówó tó gbè fún yàn ṣùgbọ́n nínú ọ̀rọ̀ rẹ ó ti tẹ̀mí ìmoore anábì ní kọ́ bá ti lè lè bá fàkọ́jú ṣàkárà rẹ̀ ó ti ní onímọ̀ o ti dúpẹ́ fún yẹn wàyí kàtàmọ̀ wú ẹgbẹ́ wá wà ní kàtàmọ̀ súnà là ń kà fún wáyé o wàyí kàtàmọ̀ rẹ̀

nígbò ní ìròyìn tó ti ẹ̀wà rí ìdáka sọ pé ìdàgbà ọmọ ọlọ́run kàìlà ọlọ́run kàìlẹ̀ sọ kí la fẹ́ lò ní ilé o gbogbo ẹni tó bá ṣe dáadáa sí wa ara ìwọ ọmọlú àti ilẹ̀ káfí ẹ̀ ní ìwọ ní àṣẹ èmi lọ́dọ̀ àwọn ọmọ wa ó lọ́dọ̀ àwọn tíṣà tí wọ́n kọ́ wa ó lọ́dọ̀ àwọn tá àkọ́kọ́ wa tó mo ti sanwó mọ́tò tíṣà mẹ́ta rẹ̀ lọ́dún tó pẹ́ díẹ̀ báyìí kò wá mọ̀ òun ló fi máa ń kọ́ wa ní economics lẹ́lẹ́bàá high school ní àrà ninety six ninety seven màmá yẹ kó ní ìdàkọ́lẹ̀ pẹ̀lú ṣe wa mo ní màmá wọn máa ń yé o mo kẹ̀ dá mọ skul sẹ́dẹ̀ kò sí ìwé kan student teaching ọmọ ẹni mi o ibi tí student yìí wà arrogant dé torí kọ́ òfin ọlọ́run ti gbóhùn lórí ó kè ju àwọn tó kò lọ kò ní ṣe ìṣòro fún ìfọ́jú báwọn ọjọ́ olùkọ́ ìwà burúkú bá ìfà gbọ́dọ̀ ṣe kéwọ́ ta gbọ́dọ̀ sọ̀rọ̀ fún ọlọ́run tó tó gbogbo wa ṣe ọmọ nínú àwọn olùkọ́ tí wọ́n kọ́ wa kì í ti tàkàbù àwọn jọ́nà ta sí mẹ́ta wà mẹ́wàá ni wà dá kábíwá ni wọ́n káwọn ti nira dá. Àwọn ọ̀sùn làdà wọ́n sùn fún bẹ́ẹ̀ lóya. Ta ni ọlọ́dún àwọn olùkọ́ rẹ̀ wọ́n ti ti pòfẹ́sọ̀ ti dọ́kọ̀. Mo ti wà prógráàmù kan kan nínú àwọn tó jẹ́ síkà tíjà rẹ̀ wà ní àwọn tó ń kọ́ ó wá ń sọ pé mo fi gbogbo ọ̀wọ̀ àpọ́nlé fún ọ̀kan nínú àwọn tó lọ ń lò láti sọ mí ẹni tó lè sọ̀rọ̀ bí lónìí mo fẹ́ kí ẹ bá mi pọ́n wọn lérò ọkẹ̀ pé ẹni ẹ̀rọ rẹ̀ ibi bàbá yẹn tó ṣe ti gbé ó ní àwọn ni bàbá mi àwọn ni kẹ́wẹ̀ ẹ̀yẹ gbogbo wa náà ṣùgbọ́n lọ́wọ́ ló lọ fẹ́ lọ́kọ́ ọ̀rọ̀ pàdé ẹ̀rọ lọ́wọ́ náà ṣe lórí ṣẹ́ẹ̀sì náà ti ṣàkọ́kọ́ wà lọ́kọ́ àbámá ti ní nc grade two àbí grade two èwo lọ́wọ́ náà ṣe grade two náà ní grade two ìdí abídílé ní nc lẹ́yìn nc rẹ̀ láì ọ̀ ara ń jẹun ẹni ẹlẹ́ni kò tó lẹ́yìn ìgbé ojú ọ̀gbẹ́ ìdá àkàrà àwọn abóṣepọ̀ à ń lọ à ń lọ à ń lọ sáwọn apáàdé ẹni káàdé wọ́dẹ́ gbé ojú àmúyẹ fẹ́rẹ́ ẹni tó bá ṣe dáadáa ṣùgbọ́n ẹ̀dí àṣùgbọ́n àkàṣe ẹ mọ̀jà máa fi aburú san ẹ̀sán kíní o dáadáa afọ́ àlára rẹ̀ sẹ́ láwọn tá a bá níbi àwọn tó bá jẹ́ ọ̀rẹ́ wọn ẹ̀jẹ̀ àṣẹ dáadáa sí wọn àdìgbà tẹ́ mú wọn lòdì àtàwọn àdìsí mi ìjẹ́ ló dé bí àwọn òbí wa ọmọ tó bá jẹ́ ó ní ẹ̀kọ́ ọ̀bá àjẹ̀rẹ̀ tó kẹ́kọ̀ọ́ ẹ̀mẹ́rí mọ̀ àwọn ọ̀rẹ́ bàbá rẹ̀ gbọ́dọ̀ máa wọn

afá ní ẹwà lórí wà Muhammad sọ́lọ̀ mọ́ra lọ sọ́lá nínú àdísì amẹ́sùn náà ní dẹ́wọ́ fẹ́ gbọ́ mi wọ́n lánàá bí amẹ́sùn náà ní bọ́dí káwọn nàbí sọ́lọ̀ mọ́ra lọ sọ́lá ìdá àwọn ìyá àṣẹ yẹkùn ìdí àwọn bí ìlà àfìlà ó ní tó bá ti mú ọ̀rẹ́ kan wá bá nàbí àtàwọn bí a sọ pé wọ́n gbá tiẹ̀ wá àdébí ìlú lọ́ba fún lágbájá bẹ́ẹ̀ báyìí lágbájá wọ́n tó wọ́tọ́ kí wàá jọ ní ẹlọ́bà àtọ́lá gbájá lórí rẹ̀ àwọn ìyàwó ìpè àmẹ́bí fà fà òyìn kí ló tẹ̀lé àmẹ́bí wà ní fà nílẹ̀ àádá rẹ̀ sọ̀dí kọ́ta sọ̀dí ìjà torí pọ́ jẹ́ ọ̀rẹ́ ìyàwó òní tímọ́tímọ́ tí mo ní ẹ̀kẹ́ tí mi bá ní o sọ̀dí ìjà ìbẹ̀ abú ìlà abẹ́ ìfúlà fà ìjà àkáńtò ìbú kọ̀ ní ìtàkà adébíkẹ́ tó lọ́wọ́ àfẹ́ni báyìí tó lórílẹ̀ kàdíjà ẹwà wa lónìí àwọn tó bá nífẹ̀ẹ́ ẹni báwà nífẹ̀ẹ́ fàṣẹ dáadáa sí àwọn tó bá jẹ́ ọ̀rẹ́ ẹni báwà nífẹ̀ẹ́ fàṣẹ dáadáa sí níbo ìwà dáadáa níbo ìwà ìwà ìwà àhàlà ẹni brothers náà tẹ́lẹ̀ náà jẹ́ kan lóyún àwọn ẹ̀dá sí àwọn ẹ̀dọ́kùn wájú àtúwájú alẹ́dọ́kùn brothers àwọn báyìí nìsín ọlọ́dún àwọn olóòdì ọ̀pọ̀lọpọ̀ wa a lè ṣe dáadáa táwọn tó bá jẹ́ ọ̀rẹ́ àwọn bá lẹ́ kò sí tó burú mo ti rí sí pàtó tí ọ̀rẹ́ rẹ̀ tó náà jẹ́ ẹlẹ́ àtúnyíṣu ó dẹ̀ sọ fáfá rẹ̀ àáfà rẹ̀ rẹ̀ tú kábíyì tíyàwó tí ẹ bá sọ fún ọ pé ọ̀rẹ́ rẹ̀ kan wọ́n ní problem family kí lọ́mọ ẹgbẹ́ ní àṣírí ọmọ pé ìyàwó rẹ̀ tó bá ní ọ̀rẹ́ rẹ̀ ó ní problem wàhálà ìlú ìlú òun náà ní àtàwọn tá a bá nífẹ̀ẹ́ lè bà wọ́n jẹ́ ara ẹ̀ ní wọ́n wọ́n ayé ìdẹ̀ra sẹ́yìn láwọn ìyàwó ń gbà bá gbọ́lẹ̀ wọ́n lè fi dáka ní pé tó o bá rí pé sílẹ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ àfa yẹn kọ́ ra sọ fún wọn ní wọn blọọ̀gù ọ̀la gbogbo ẹ̀ fún inú ìyàwó ẹ̀ tọkọ rẹ bá ń sọ̀rọ̀ ọ̀rẹ́ rẹ̀ ọ̀nà tó fi sòrò mọ́tò tó wà lókè ẹgbẹ́ àgbà ogun rẹ̀ máa fún mẹ́rin ẹ̀mí tó ń kàbá àfáà lọ́dẹ́ mọ̀tàdé hmm, fún wọn ní ó lè àfẹ́ ìdí fún mi kò ní rí àfáà tí wọ́n ní fẹ́ ẹni tí ara fẹ́ ẹ ti lè ṣe ẹni tí bàbá yín bá ti bàbá àti ìlú ìlú ìlú bàbá àti ìlú ìlú ọlọ́run ṣe kéde owó kó fi ọ̀rọ̀ kẹwọn àwọn ọ̀rẹ́ bàbá mi tí mo mọ̀ tí mo súnmọ́ à ń ṣe dáadáa fún ẹ àwọn fámìlì bàbá mi tí mo mọ̀ tí mo súnmọ́ ìwọ̀n bá fà lè ṣe à ń ṣe ara ń tẹ́ ẹ fi lè ṣe dáadáa sí bàbá ìyá mi tó ti àwọn ọ̀rẹ́ wọn àwọn fámìlì wọn ẹ̀gbọ́n wọn àbúrò wọn ẹ̀ tọ́mọ wọn bá fẹ̀rẹ̀ wọ ẹ̀rọ ẹ̀kún wọn lówó ẹgbẹ́ ìtẹ̀sọ́ni sí pé ẹgbẹ́ bá ṣe súnmọ̀ náà láwọ̀ mo fẹ́rẹ̀ lórí tó wà láàyè ẹni tí mo láwọ̀ ojú ìlú súnmọ̀ tọ́ ọba rẹ̀ tọ́ láwọ̀ súnmọ̀ kọ́ lójú ọ̀la àdàmà àwọn ọmọ àmì ẹ̀jẹ̀ rẹ̀ ó ní bí àǹtí àwọn fáírọ̀s súnmọ̀ náà ni ó kò sùn ṣe ìgbà tó nígbà bá tó gbà dáadáa o ní ó tó kù ní àwọn kì í sùn pàmẹ́ ìsúnmọ̀ àyíkájú máa fẹ́ ní òṣèré àwọn akáàmọ̀ sí ìyàpẹ̀yà fún lóde àti kìlọ̀ pẹ̀ ṣùgbọ́n àmà àwọn bá ń sọ aṣọ àwọn bá ń sọ ní ìtàn àwọn ìwádìí tó tó publicize that nígbà ẹgbẹ́ mi náà mọ̀ wá tọ́lọ́ ojújọ́ rẹ̀ rẹ̀ lábẹ́ àánú rẹ̀ ó sì dùn nínú àmì so o bẹ́ẹ̀ ni wọ́n ti wọ́n dáadáa tó bá ti wọ́n ayé ọ̀nà ọlọ́run dáadáa máa ń dáadáa ṣe torí ọjọ́ bẹ̀rẹ̀ tó lọ bẹ̀ fún sàmà ní sọmara ìsàwọn àwọn kaba bẹ́ sọ tí ẹgbẹ́ alákọ̀ọ́kọ́ adékàfì dáadáa kàfì dáadáa àwọn ọ̀nà owó láàmà kàfì dáadáa torúkọ fúnfẹ́lì máa hàn àbá alákọ̀ọ́kọ́ owó ní ìdáàbò òkú wá ti sọ ọdẹ pọ̀ ọ̀nà àkọ́kọ́ káàmọ̀ kàfì dáadáa ti gbogbo àwọn tó máa jọ ọ̀rẹ́ yára káàmọ̀ fi ìjọmọ̀ ẹ̀yẹ ẹ̀fẹ̀ kèwà àtẹ̀jọmọ̀ ẹ̀yẹ ẹ̀fẹ̀ ẹ̀yà àtẹ̀sùn fẹ́rí mo sọ fẹ́ dẹ̀dẹ̀ láìpẹ́ yìí òfin wá ti sọ ọdún kan ojú ó ti ń kú àwọn tó ti pápọ̀ àwọn tí ìfẹ́ tẹ́lù wọn máa bẹ̀rù àti mọ́sán pọ́bílì tí ìfọ́sọ̀ dá fífi náà lẹ̀ ìjọba ẹ̀yẹ́ ìsìn òdòdó káwà ẹ̀sìn yẹn ní èdèké tú dẹ́kẹ́ àwọn tó ń lò fẹ̀mí ayé ń sìn wọ́n ń sọ́fà àwọn ẹ̀yẹ́ wà láyìí ṣe à ń jáfàá ní ìjọba ìyá ẹ̀sìn yẹn most àwọn brọ́dà bá àjọ lọ yunifásitì ọ̀f Ìlọrin wà láyìí à ń sọ fún ara àtúnṣe àmàlà wa ní àpàdé mi tí bá ní bá ẹ̀dá pọ̀ ìdí ìlú ọjọ́ ilé máa gòrí lórí fẹ́sùn àkọ́wà àwọn lẹ́tọ̀ọ̀lù èdè ilé máa lò ó jẹ sọ́jọ́ pé ní ìlú ògùn jẹ wa oúnjẹ sì láàjẹ ara wọn lójó kà búburú àwọn olùdókòwò wájú àbáfẹ́ ìdókòwò lánàá ìyàwó náà ni wà lẹ́yìn wà mẹ́sẹ̀ ní ayé ta wọn lò nínú ọba ọmọdé dùn àrètí sí láti ọmọ ìgbèrò àáfà sí ìyá lówó láìpẹ́ ìtumọ̀ náà padà fún gbọ́dọ̀ ló kọ̀wé lówó lórí sùkúù ìtumọ̀ náà padà fún this way we communicate àjàrà olówó àkùdá padà ẹni tẹ́lifẹ́ mọ̀ bọ̀ wọn àfà mọ̀ bọ̀ wọn àbádọ́ pàdé o this way sẹ́lẹ̀ ọmọ ìyá àti ọwọ́ ọmọ sí alákọ̀ọ́bá ti ní ìṣù báyìí wọ́n sọ àwọn náà ní issues láàrin ara wa mọ̀ sáyẹ́dù kìláàfì àti wà ti pẹ́ àwọn ọ̀dọ̀ta a ń fi ìjọba ẹ̀yìn òdodo rẹ̀ ìjọba ẹ̀yà lẹ́bọ̀ mọ́sálẹ̀ yọkà mẹ́wàá mọ́lẹ̀ níbi pé píkà ni wọ́n bá ní sòrò àwọn yòókù òkè kí ni ó ara níra díẹ̀ lónìí ká gbọ́ fẹ̀ máa pariwo ní kọ̀jẹ́ ká gbọ́ lè mú kí lọ́yẹ ká ṣe náà ọ̀nà tá ń gbà pé dáadáa ní alákọ̀ọ́kọ́ ìdè àárín òkú wá sí àpọ̀ ìjọba ẹ̀yà jù agbọ́dọ̀ tó ń sira wọn ẹlẹ́kẹ̀ẹ́sì bá ṣáṣẹ́kùn wẹ́jù agbọ́dọ̀gbọ́ ìtútù kásìlá wa níbi kọ́wọ̀ fún ẹrọ ìwà láyé ìyí mọ̀mọ́ yóò tẹ̀lẹ̀ lóṣù mọ́ àtúnmọ̀ àtọ́ tálámà sọ ẹ̀rù mi ti sọ pé wí jáde ẹ̀rù mi ti ní bẹ́ẹ̀ ọ̀pọ̀lẹ́kọ̀ọ́ ọ̀rẹ́ bàdá rẹ̀ yàtọ̀ sí ìlú tẹ̀lé ìlú ọ̀bá lọ́wọ́ tó bá sí bá ní kí ni o lòbí rẹ̀ ó gbé sẹ́wọ̀n láyé ìjọ tí ìlú akọ́rọ̀ mọ̀ nígbà tí ò ní oúnjẹ tó kò tó lè gòkè sẹ́wọ̀n sì bí lélẹ́yìn inú wa máa dùn àbá àmọ̀ sí ara ẹ wá lè máa yẹ dúró ọ̀rọ̀ kórè pé ọyẹ fi ṣẹlọ́ ọdún tọ́sẹ́ lẹ́yìn ṣùgbọ́n ẹ̀sìn ẹ̀kọ́ fojú ká lónìí ọ̀rọ̀ mọ̀ ìyá rẹ̀ pẹ̀lú wà lẹ́yìn òṣèlú ẹ̀kọ́ ọkọ̀ tẹ́kẹ́ lórí ọ̀rẹ́ rẹ̀ ẹjọ́ ṣé ó sọ̀rọ̀ àmàlà nìyẹn ibo ni wọ́n tẹ́lẹ̀ ní ìgbìmọ̀ ẹ̀ lè dúró ọ̀rọ̀ ọ̀rọ̀ márùn-ún torí mo ti rò pé wọ́n ló ń sún náà ó ti àbẹ̀ báwo yẹn bá ti dáwọ̀ àwùjọ kan rẹ̀ wọ́n mọ̀ sí lẹ́gbẹ̀ẹ́ tí wọ́n fara mọ́ sí àbẹ́ni tí wọ́n lè sùn wọn àti yẹ tírèdì tí wa. agbọ́dọ̀ mọ̀ sí dúkà wà lọ àǹtẹ̀lù kọ àkọ́ọ́ká ìwádìí nǹkan yìí kàmílà kan sọ bẹ́ẹ̀ láàbà tìrọ́nù nàmínà ìgbà àrùn ìṣẹ̀yà abẹ́bí ni ẹmọ́ kò tún kéré sí olóore kankan kódà bó ṣe kẹ́ ẹ pàdé ọmọ ẹ̀dá yín báyìí pẹ̀lú kẹ́ ẹ ara ọ̀nà táàkì bá kí hàn pé ìwà ọmọlúwàbí ń bẹ lára wa ìwà wa dà òun ní káṣe kí ni o káṣí bí ká ó ní ìkọ́ ọmọ ẹ̀rọ jù nígbà wá ní ọgbọ́n ẹ̀rọ mara àṣẹ́yàwó rẹ̀ lọ́gbọ̀ wá lọ́jú wọn ní àáfàá ní ìrẹ̀ sọ́jà mọ̀ kó wọ́n máa ń lò ó sọ́ba délé láì tàbí dábí ìyàwó àgbẹ̀wẹ̀jọ́ ọ̀sọ̀rọ̀ wọ́n lọ wọ̀ sí lọ́wọ́ sí lókè ọwọ́ ilé ìtọ́wọ́ àkọ́kọ́ lẹ́nu jẹ́mọ́ ẹ̀jẹ̀ ká kọ́ ẹ̀kọ́ ni ìgbọ́n tuntun kà lọ́wọ́ tó ti lé ẹgbẹ́ máa ṣe júmọ́ mùsùlùmí ó dẹ̀ fẹ́ rí pé ẹjọ́ ní àwọn ibì kọ̀ọ̀kan tẹ́ẹ̀sì dọ̀dọ̀ra yín mọ́ọ̀kì àwọn táwọn èèyàn torí ẹ̀ lè kúta kiri sọ̀rọ̀ mọ́sálà ọ̀díyà gbogbo èsì táwọn èèyàn pa mọ́ọ̀kì mẹ́rin kẹ́ mo ní sọ̀rọ̀ ọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ àbílà mo fọ́ ọ̀rọ̀ múra kì sọ̀rọ̀ àbílà já máa mẹ́pọ̀ àwọn èsì táwọn èèyàn torí ẹ̀ lè jùmọ̀ ra wọn tẹ́ẹ̀sì mo ka tíra àkìdá wọ́n kọ́ mi tíra àkìdá mo tíìtì àkìdá lónìí ọ yá lọ mọ àwọn tíra àkìdá lánlá ìbá wọn lè fi dégede kúsùmù àkìdá wọn mọ àwọn tíra lánlá àṣẹrí àkìlẹ́kà àdú ìtìkọ́dọ̀ àṣẹjà wọn àwọn tíra volume mẹ́ẹ̀ẹ́dógún volume sixteen amọ́ka kéèké káàkiri lọ́wọ́ ṣe bàbá rẹ lẹ́bi ìmọ̀ mọ̀lẹ́ ìdílé gèdè ọ̀pọ̀lọpọ̀ oríṣìíríṣìí ìjọsọ̀rọ̀ àdìdá ẹnu nígbà one hundred percent òun lérí nínú tíra àkìdá kankan kìí sọ̀rọ̀ mọ̀sáyù àkọ̀díyà ọ̀pọ̀lọpọ̀ yìí nítọ́jọ́ máa wọ̀ àkọ̀díyà àwọn tó ní pọ́blẹ́mù yẹn gba àwọn ṣé àtàwárí àwọn ọlọ́fíìsì àwọn ahamadíyà àkọ̀díyàníyà ọ̀rọ̀ àkídà tiwọn àwọn tíra àkídà wà tó ṣùjà àwọn iṣu ọ̀pọ̀lọpọ̀ àwọn oríṣi táwọn ń fà kìí sọ̀rọ̀ àkídà kìí sọ̀rọ̀ ìyẹn jẹ́ yóò jẹ́ sálàyé ìròyìn inú ọ̀rọ̀ lójú àbọ̀ lára rẹ̀ ní ìtọ́wù làdáyá ẹ máa fúnra ní ẹlòmí ìfẹ́ ìfẹ́ ọlẹ́ mọ́ ìsanwó mọ́tò ọmọ ìyá rẹ̀ wájú ọmọ ìmọ̀ torí pé tàhádú tàhádù àdéjẹ́sọ àdóso bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ti ń fúnra yín ní ẹ̀bùn ẹ̀bùn ní ti ara ní jẹ́mọ̀ ìfẹ́ pọ̀ tí mo sọ yé sí ara táàsì mọ̀ sí pé á ah, ẹni ìwà rẹ̀ wọ̀ kò sí nítorí tó wá pàdé àwọn ọmọ ìyá rẹ̀ níbi tí wọ́n ti pé ọlọ́run ti ọlọ́run jù wọ́n lọ fún wọn lẹ́kọ̀ọ́. Ibò ẹgbọ́lọ̀wọ̀ tí ọlọ́run tó náà kọ̀ kẹ́kọ̀ọ́ àforíkó lé pàfúùmù yìí ni. Mo ní bí mo ní kékeré ní orí pàfúùmù ní ara máa ń sá sọ ní. Mo ní bí mo ní ní disco ní wọ́n sílùú yìí ni. Ẹ tọ́lá yẹ kó fún owó mọ́tò mo ní twenty five thousand owó mọ́tò yìí ni. Ẹ máa fúnra yín lẹ́kùn ara bọ́lọ̀ máa ń lò sábà fúsùkú lè máa àmàlà ìwọ́nà ọ̀dá ilẹ̀ jẹ́mọ̀ mo fẹ́ fà sọ orí wà ní òṣùwà afọ́ alára rẹ̀ adágún lòkùsù alòkùsù mọ̀lẹ́mọ̀sọ̀rọ̀ kí a tọ́bọ̀ bá ní ìjà tó wá ti pé mùsùlùmí méjì àdúgbẹ́ ní òkú mùsùlùmí ayé àbí ẹ̀ bára ní ìjà kóhùn lẹ́nu nínú ọ̀rọ̀ sọ̀rọ̀ pé ìjà sọ̀rọ̀ bẹ́ẹ̀ burú ẹni tẹ́ bá gbọ́dọ̀ ní kùkù wà lẹ́gbẹ́ bá fọ́ra ní kùkù méjì tó jù rẹ̀ lé ó lè lálàáfíà ẹni tó sọ̀rọ̀ ọdún sí wà láì tẹ́ bá pàdé lórí ilẹ̀ ká ìdí ọwà sílẹ̀ tẹ́ ẹ bá pàdé lórí ìṣúná lọ́rọ̀ wá sílẹ̀ sẹ́ẹ̀rì ìtọ́jà ẹja sọ ẹ̀fọ́ wa afọ́ àní lára pàǹbọ̀mọ̀ ya wá jà ní tásọ́ra fún aláwọ̀ wà sábù aláwọ̀ wà sábù ìmọ̀ kúyẹ̀ ìmọ̀ ẹ̀fẹ̀ kéèbú ẹ̀sọ́ra fún ara pé wà rẹ̀ dá ṣe bẹ́ẹ̀ ti mọ̀ ara rẹ̀ tún ní ká ẹ máa ṣépè fún ìwọ tí wà rẹ bá da òbí máa ṣépè lẹ́yìn àlùmọ́ nínú ìtọ̀ á wàlà làá wàlà lùfà áṣí wàlà lùbàbí ànábì tó sọ bẹ́ẹ̀ sọ́tọ̀ láàrú mo mi ní kéèfẹ́ tí máa ń ṣépè kéèfẹ́ tí máa ń sọ̀rọ̀ ọmọ kéèfẹ́ tí máa ń sọ̀rọ̀ àdàdà lẹ́nu kéèyà fa ẹlẹ́tí olùdíjì ẹ̀wà ní rántí pé dáadáa kan tiẹ̀ ti wà láàrin ewu ẹ̀mọ̀ wá sọ̀rọ̀ àfa ẹ̀mọ̀ sọ̀rọ̀ àìdíjì ẹ̀mọ̀ sọ̀rọ̀ bú ẹ̀mọ̀ pépè ẹ̀mọ̀ búra ní àpẹẹrẹ tó wà ní ọ̀dà nígbà tí wọ́n ti rán ẹ̀mí bá lẹ́bí lọ àdíṣe ẹ̀ láka ìbára ní kí omi ní èkó tó bá a sọ̀rọ̀ afọ àlára tó rúkú mùsùlùmí muhammadu nìyẹn ẹni tí kọ́mọ ẹ̀rọ àwọn sí fámìlì kọ́mọ tú àti ara wọn síta àbẹ́bílẹ̀ tí wà ní bàjá ṣe é mọ́ra gbogbo rága bàjá yìí ádámù lè jọ wọn ò ní mọ́ ẹ̀yàn àwọn lójì débi pé ààrẹ àwọn òṣèré lónìí tọ́bá pè lórí wọn kò ní bí kíkọ́ ọdún kò ní bẹ́ẹ̀ kò ní bí kíkọ́ síbẹ̀ ìpínlẹ̀ mùsùlùmí ni wà ní ẹgbẹ́ kọ́ọ̀lù wa ó tó fẹ́ẹ́ nílẹ̀ tó tó dúró ọ̀pọ̀ ẹ̀dá ẹgbẹ́ kò ní wọlé ó tó dúró ọ̀pọ̀ ẹ̀dá ó búlọ́ọ̀kì ẹ̀dí ìbò ó búlọ́ọ̀kì ẹ̀dí ẹ̀dí ẹ̀dá sáma búlọ́ọ̀kì ẹ̀dí àmì ìjọba. jẹ̀mọ́n ṣé ẹni gbogbo bá ń sọ ìfọ̀rọ̀ ọ̀fẹ́ ẹ̀rú wọn là ń sọ yìí o nípa àwọn afọ àwọn akọọ́lẹ̀ láti kí ni o làǹkàdà ìwọ ọ̀rẹ́ kọ́ lórí ìfẹ́ ẹnu ẹgbẹ́ ọ̀rẹ́ sọ láàmú àwọn ẹ̀wá tó fi bá ní ìsìn àbá ní pàtàkì ìjà àti ìdáta ara ọ̀nà láti mọ̀ pé ìwẹ̀ èèyàn dá òun ni àmì ìnáyà bí kéèyàn lákàtọ̀ kéèyàn wà mọ́ọ̀tì kọ̀ọ̀fáàdì nípa àbámọ́ ẹ̀rọ mùsùlùmí ẹni tí àbámọ́ ẹ̀rọ mùsùlùmí ọ̀wà kan àpẹẹrẹ tó wà lọ́ta tọ́bálẹ̀ ìtàkà mùsùlùmí oṣù ọ̀sá lẹ́tọ́ bá ṣe olóṣèlú kan ní ìborí náà gbára ìyàfi pẹ́ẹ́lí bẹ́ oṣù ọ̀sá agbẹ́dọ̀ lákàtọ̀ mọ̀ bá bá ọ̀rọ̀ yà sáwọn àbúrò ìlú sí ní ó lè mú ṣe máa di tí ọ̀nà lẹ́lẹ́ tí ọ̀nà mọ́júmọ́ tí ò lè lákàtú sára wọn alábẹ́ mùsùlùmí àjẹpẹ́ èdè sára wọn ni fẹ́kẹ̀ ló jẹ́ mẹ́fà PDP kọ́ wá ní pé ọ̀rọ̀ PDP ọ̀kan o èyí ló jẹ́ mẹ́fà APC tọ́wọ́ APC ọ̀kan o sẹ́yìn lè jẹ́ mẹ́fà ìsìláàmù kọ́lọ́rọ̀ ìsìláàmù ọ̀kan ọ̀yẹ̀ ká fura sí o ìsìláàmù jẹ́ kékeré ààrẹ ìlú mùsùlùmí o bẹ́ẹ̀ ìsìláàmù jẹ́ kékeré o kò ní kékeré afẹ́dà mùsáàdà láwọn ìgbà àgbà láti àwọn mùsáàdà màlíyà sẹ́ẹ̀dì káwọn mùsùlùmí lọ́wọ́ tí wọ́n bá ní bùkátà ìrànlọ́wọ́ yẹn ó lè jẹ́ owó lọ́ba wa ìgbà ní ẹ̀lò yóò ní di owó kákẹ́kọ̀ọ́ lẹ́tà fún mi tí n bá rí lẹ́tà tí gbàgbà kọ́sì kákẹ́kọ̀ọ́ lẹ́tà lásán ṣe mọ́tò lọ́sọ̀rọ̀ kan kàzú ìkọ́lẹ́dẹ́gbẹ̀ lápẹ̀rẹ̀ tí mo rí báyìí sọ̀rọ̀ wà láìpẹ́ jíjẹ rẹ̀ mo ti ìkọ́nà ṣúlẹ̀ǹtì ní ọfẹ́ wá ṣe jam lọ́sọ̀ fèsì wọ́n wá mú òsì ẹ̀wá ní ọlọ́sọ̀ fún ọ̀dẹ̀ ara kọ́ kí ni kò fún ẹni yẹn yóò ṣètò kó tọ́ba rẹ̀ ẹni ẹ̀ ló pè mí ẹlòmí ò ní ti tẹ̀kù lówó ó lè jẹ́ lẹ́tà lásán ní kíni o lẹ́ẹ̀kì lẹ́tà ẹ̀dùn lè ṣe ẹni pọ̀ ẹlòmí wàlẹ́ orí fóònù mi sàráwá lẹ́kùn bí àwọn òṣèlú dáṣì ní èdè lágbàdà mọ̀ọ́dọ̀ láti Ìlọrin o ẹni báyìí bọ́ọ̀lù àti ìbàdàn sí òwúrò ní ọ̀sọ̀ kalẹ̀ ẹ bá ti ṣe nǹkan báyìí báyìí báyìí báyìí fún bá ní nǹkan gbọ́dọ̀ ṣe bá dẹ̀yìn ẹ ṣe òwú kọ́dà kù èyí bá yóò gbé ilẹ̀ bílẹ̀ lórí ah, ọ̀bẹ tó kù wà ní a ah. bí i àyè ṣe àwọn èèyàn tó ń bẹ fóònù lásán ní kéde o ni wọ́n ti yẹn ju ìṣòro tó ní ọmọ ìyá wa ní ọmọ ẹgbẹ́ ìjọba lọ nílé ọlọ́ bá fẹ́rẹ̀ alága àjọ láìsí òun ti wà ní àwọn tó ń darí lẹ́sìn nígbà àwọn ọmọ tó parí sùn kó ọ̀dọ̀ nínú òfin òun bí mọ́kàn lọ́sẹ̀fẹ́sọ̀ lọ́dún bí mọ́kàn láì ní láwọ̀dọ̀ ní ìṣẹ́ wáyé lẹ́kọ̀ọ́ ó gẹ́lẹ́ lọ́wọ́ ní ọ̀dọ̀ kọ́lọ̀ ọba fẹ́rẹ́ sọ̀rọ̀ ìgbà láì atúndàlá àbúrò ní kọ́sẹ́ǹdì kiri láì yóò bá ní òkè níta àwọn ọmọ àwọn ẹ̀láti sọ̀rọ̀ lọ́dún ilé ìlọrin lẹ́wọ̀ báyìí ilé ìlọrin kìkì ọ̀gbọ́n ìlọrin kọ́ ọmọ ìfànà tí báwọn ọmọ ìyá tí wọ́n náà ti wà nípa ti lẹ́jọ́ra tí mo mọ̀ dáadáa nígbà tó ń jà àtọ́ tó jàbọ̀ ọ̀hún ìmọ̀ọ́mù wọn tó máa bu àwọn ọ̀nà kájọlá tó sọ̀rọ̀ ní tí àlọ́ ọmọ ọ̀sìn náà ṣe tó wọ́n dáa lọ láìsí tó. ọ̀pọ̀lọpọ̀ náà ti di lẹ́tà ti di bí ẹ̀dá yìí kì í sọ́kọ̀ fẹ́ sọ́kọ̀ wọn náà. ibi lẹ́yìn náà tó ń sọ màálù tó ti di fáṣà ṣe lọ àmọ́tò pàtẹ́ yìí. ìfọ́jà tí ti bá fẹ́ ti wá lulẹ̀ lónìí la àwọn aláṣẹ sábì ní sùwọ́dọ̀ ní láṣìá. màálù sùwọ́dọ̀ ní fẹ́ sọ máa sáré ilé yìí kọ́lọ́ máa sọ wọlé sùn. èmi gán akẹ̀mú wọn di akẹ̀gbámọ́ mobile ọ̀gá ẹ̀yìnlá bẹ́ẹ̀ sọ fásitì ẹ̀ ṣùgbọ́n àdéhùn wá bẹ̀rẹ̀ wọn wọ́n ní kò sí wàrà káfẹ́ di question wà láìpẹ́ ti fẹ́ yẹ wọ́n ti five five bàbá twelve pages <laughs> èmi gẹ́gẹ́ àwọn ní israeli láyé wọ́n kàńtà sí ìyẹn báyìí wà láì ló ń yẹ dùn lọ so many issues láti wọn ọ̀dàjọ́ wọn bá fífi ọjàde ọ̀rọ̀ eh, punishment in the school sálẹ̀ lọ́dà so many issues and the faculty academically and islamically ṣé mo lè fẹ́ràn ṣe lọ́nà pàtàkì lọ yunifásitì yípo kí lọ́pọ̀tunity yẹn ẹ̀ dámi náà ní professor musa ìjọba yunifásitì lọ lọ ẹgbẹ́ pàtì yẹn pàtì yẹn ṣe ni èmi àtúntò sọ̀rọ̀ ní ìwọ̀n sọ̀rọ̀ ní ìlú ìlú ìlú ìpláyé àwọn ọmọ ìyá wa náà di orí oríṣiríṣi nǹkan náà ṣùgbọ́n tẹ́ ẹ bá dé bẹ̀rẹ̀ ẹ lákàtú sí kéde o òmò òye mùsùlùmí tẹ́ ẹ bá dé kò lẹ́yìn náà ta mùsùlùmí kó nǹkan ṣe yé lọ nǹkan ṣe ní torí pé ìsìláàmù wà lọ́wọ́ ti ṣe ìdílé lóde ibi tẹ́lẹ̀ dé lórí ìsìláàmù ló ṣe ìdílé bẹ́ẹ̀ gbogbo omi tí mo dé láyé ìpọlọ ájì twenty nineteen kèé owó mi mo fi lọ ìsìláàmù ló ló sọ́sọ́ ájì àwọn tó sọ́sọ́ ìfọ́nà ọ̀sán wọn lẹ́sìn mo tún lọ báyìí wọ́n tó fún mi lówó tó ń pọ̀ sí three hundred thousand naira nígbà tá a fẹ́ dọ́là mo tún wà lọ́wọ́ tó fẹ́ ìdíwọ́ táwọn ìyàwó mi ìṣiṣẹ́ ti alákòó ìsìláàmù mi ìsìláàmù gbé gbogbo yíga ẹwà fẹ́ẹ̀rẹ́ ìsìláàmù bọ́lá òṣèlérẹ́ yìí lẹ́sùn ìwà rẹ̀ kí wà rẹ̀ ó tún lè dá àlè ìnáyẹ́tú bí ṣòro ní ilé mùsùlùmí ẹ gbọ́dọ̀ ká ọ̀rọ̀ àwọn mùsùlùmí kó lónìí kálukú ní ẹ̀yìn fẹ́lá yóò máa bàjẹ́ ló jẹ́ kátó àwọn ọmọ ẹ̀yà pẹ́ rí àwọn sponsorship from outside the country you think about yourself and family alone it is family and it is happening nígbà táwa táà mú ògùn ẹ̀jẹ̀ ara wa táà ń lò fún Islam tí wọ́n àwọn ìsàkọ́ sí ìjọba àwọn kéṣì ìsorí síta ìjọba gba mílíọ̀nù tí wọ́n bá ti di bílọ́díà tí wọ́n ń tẹ́ lọ́fẹ̀ẹ́ tọ́tún náwó wọn àwọn òtún ní sùn wọ́n bá báyìí wọ́n pẹ̀lú wọn lọ́wọ́ àwọn ọmọ sọ́wọ́n lẹ́sàn rẹ̀ àwọn tó yẹ ká gba bílíọ̀nù mílíọ̀nù lè lórí mọ́tò lé lọ́fẹ̀ẹ́ ọ̀rọ̀ jáde yẹ jáde ọ̀rọ̀ mùsùlùmí kan sára gẹ̀rẹ́ sí ní pẹ́ẹ́pẹ́ tẹ́tẹ́tì tó bá gbà ó ní ìwé tí ó ṣe kéde o tí ó gbà bẹ́ẹ̀ ẹ̀mí wá nke ẹ̀rọ tó ti wá àbẹ́ta wà ní ọ̀rọ̀ àwọn tí ó sí ìyàn rẹ̀ Adamu ìgbà rẹ̀ àwọn bá àfihàn pé wà àbẹ́ta ọ̀gbọ́dọ̀ kó ìnira bá wọn ṣe ọ̀gbọ́dọ̀ ṣe wọ́n sùn má ṣe wọ́n sùn fẹ́nu má ṣe wọ́n sùn tàà gbèdé má ṣe wọ́n sùn tààrà má ṣe wọ́n ẹ ká tó ń afọ́ àlára rẹ̀ ìtìtì náà rẹ̀ nígbà mọ́mọ̀ sọ̀rọ̀ àwọn ìyá rẹ̀ lẹ́yìn anábìtì bẹ̀rẹ̀ kẹfà yẹ fún wa yá máa ṣọ́rọ̀ anábìtì mo fi àgbárí ìlú ẹ̀mí gbọ́jẹ́ sí wípé ẹ̀kẹ̀dá ọlọ́ǹgbọ́ lásán lẹ́nu ẹ̀gbọ́ ọlọ́ǹgbọ́ lọ́kàn látàdì tábùlì mùsùlùmí anábìtì ẹgbẹ́ mọ̀ sọ̀rọ̀ àwọn mùsùlùmí lẹ́yìn torí tẹ́ ẹ bá ń sọ̀rọ̀ wọn lẹ́nu ọlọ́wọ́ yẹ pẹ̀rẹ̀ ilé mo lé ní ẹ̀sẹ̀ ìjàmbá ẹ̀rọ ìjọba ló dúró lónìí àwọn èèyàn tó kéré wọ̀sá bu fọ́rẹ́n wọ̀sá bu fọ́rẹ́n ibi tọ́lá ìdílé láàrin àwọn èèyàn wọ́n bẹ̀ tẹ̀yẹ lé ní àjọ alùsùn náà òun kọ́ ọmọ sọ̀rọ̀ ẹ̀nìkan lẹ́yìn ọ̀sọ̀pọ̀ wà ní àjò lẹ́kì tẹ́lẹ̀ nìkan fún lẹ́jọ́ ẹ̀wọ́n máa tẹ̀yẹ bí 200 kẹ́mọ̀ sọ̀rọ̀ ẹ̀nìyàn ní ìdílé lọ́wọ́

ẹtún kírẹ́tì WhatsApp group tẹ́ ń discourse àwọn àpá alẹ́ Yorùbá ẹ wà máa bá wọn àpá ṣe ń bí na lọ́wọ́ àkàrà bí adébíyí láàbà jẹ sáàbù ní mùsùlùmí sọ̀rọ̀ àwọn ti ẹ máa wá sọ̀rọ̀ àwọn àpá àbáwọ̀ ẹ̀ àbáwọ̀ akẹ́kọ̀ọ́ mà ti sọ̀rọ̀ kí ni ṣe ń gbé nínú ilé wà láì fẹ́ kókó bí anábí parọ́ sọ́mọ̀ náà rí wọn lọ sọ́mọ̀ àfà ìdí ṣe àfà lára ọ̀nà náà sì ilé ìdá òun ni àtàwà ọ̀rọ̀ ìtẹríba ẹni ọ̀pọ̀lọpọ̀ ọ̀gá ẹlòmí ò sí ìmọ̀ tí ó ti tẹ́ o lọ́wọ́ sí ti yìí lọ yóò sì máa ṣègbéra ní àpò rẹ̀ sọ̀rọ̀ ọmọ ẹ bá yàn jẹ gẹ̀ẹ́gà ipò ní ìgbéró ìgbéró ipò ìmọ̀ rẹ̀ ni ó kó fún ìṣègbéra ní àpò tó rà sọ́ọ̀rọ̀ nígbà tí bébí tó ṣe wà sí ìrìnsì ẹ̀tọ́ mọ tó ń jìnnà lọ tó bá ti gbọ́ wà sí yóò sì mọ ibi tó ti dé ìrọ̀ gbogbo ní ìrọ̀ ìjọba ọ̀ṣẹ́ ẹgbẹ́ ìrọ̀ tó bá bẹ̀rẹ̀ àkókò sáàtù tó sẹ́wọ́n sí torí pé ìgbà tó ń jò lọ lójó fún mi sẹ́wọ́n sí ẹ̀tọ́ mọ tí ó jù rẹ̀ ti tẹ̀ ìgbà gbogbo ìwọ náà wà bẹ̀rẹ̀ kankan ọbẹ̀ máa má ti sírìtì bí ọmọ primary ọbẹ̀ bá ti sírìtì ọmọ ìdílé ọlọ́rẹ̀ ẹ̀sìn ìgbà náà ọ̀rọ̀ ẹ̀sìn ń ṣe bẹ́ẹ̀ ó ti ẹsẹ̀ lẹ́lẹ́ bàjẹ́ ẹ̀ lè báyé jẹ́ lónìí àwọn èèyàn ti sọra wọn di nǹkankan bìbú ó ti jẹ́ tẹ́lẹ̀ wọn dà ibi òkè ẹ̀lẹ́ kẹsàn-án ní báwọn ní ìwà rẹ̀ ọ̀dà náà ní ìtumọ̀ ẹ̀ tí ìwà rẹ̀ bá dà ó yẹ tẹ̀lé wa làwọn àfáà ṣe olóyinjú yí wa fẹ́ẹ̀ ní ẹ̀tọ́ wájẹ́ sí ìmọ̀ òdodo olùmọ̀ rẹ̀ kùlámọ̀ dáadáa ìmọ̀ ìsáàtọ̀ àyè tẹ́ ẹ bá ti rí pé èèyàn kan ìmọ̀ rẹ̀ lérò ìgbàgbà àwọn ọmọ wa bẹ́ẹ̀ náà ni ọmọ wa mọ́ ọ̀bù torí ìmọ̀ òjì òjì ọ̀pẹ ààrùn ah, àtúnṣọ̀kúṣọ ọmọ sọ láti à àsọ̀rọ̀ ọ̀pọ̀ tí lọ́wọ́ lórí ọ̀rọ̀ tẹ́lẹ̀ orí ní ìdìbò tí ó ti rí ìgbà tí àbá àwọn àlàkáwé nínú ìlànà àkọ̀rọ̀ àní tó ń sọ ọ̀rọ̀ táwọn onímọ̀ sọ nípa bóòlù láti orí ọjọ́ tí láyé láti lè kọ́ nílé ọkọ̀ sí ọ̀rọ̀ fọ́ọ̀tì làwọn apá sọ̀rọ̀ ní. ìjọba ọ̀rọ̀ mélòó ẹ̀rọ kan bá tó lè báyìí ṣùgbọ́n tá a bá wà wọ́n gbogbo ẹ̀rọ mẹ́ta ló súnmọ́ jù ọjọ́ mẹ́wàá rẹ̀ ààrẹ àlàùtà nínú làásùlà àwọn àti àwọn ọ́ọ̀dì náà nínú rẹ̀ twenty one twenty three twenty five twenty seven twenty nine ọ̀rọ̀ kẹta twenty seven mẹ́ta tó súnmọ́ jù ṣùgbọ́n ọ̀rọ̀ fọ́ọ̀tì làwọn apá sọ̀rọ̀ ọ̀rọ̀ mẹ́rin ló ti bẹ̀rẹ̀ ọwọ́ àwọn akadẹ́fà torí náà kọ́ ọ̀tún tèmi náà ṣe àlẹ́ mọ́ ẹ má jẹ́ kí ìlera ga kọ́ ọ lẹ́yìn ara pé wà á wá dá òun ní kámílì ẹ̀rù wa tó ti wà àáfà àlẹ́nu tí ọba ti wá jẹ́ kó ní bẹ̀rù wa wọ́n bá pè sákìyèsí yóò gbà ìṣe tí àwọn ọmọ kàkà bìrù kú ọ̀rọ̀ táwọn lè ṣe ti ṣe tẹ́ ẹ bá pè wọ́n sákìyèsí òun nìkan mo wá sọ fúnra mi náà lẹ́yìn tẹ̀ gbọ́ àwa náà àti ìṣe màláìka aláwọ̀ àṣemáṣe tó bá fẹ́ àwa náà bá ṣe ìjẹ́jẹ́ àṣekẹ́ ni o kódà kẹ́kẹ́ tó pè wá kó lè sùn dáadáa kó wọ́n máa lo ẹ̀kọ́ dáadáa ẹja wọ́n sùn ṣé àbàbà àpá àwọn àbàbà tó ti di ìtọ́jú àmà ní sọ́ọ̀tù náà tẹ́ ẹ bá wọ́n ti rìwáyà ìtẹ̀lẹ́ kí sọ́ọ̀tù àdìrẹ̀ kí sọ́ọ̀tù rìsì kí sọ́ọ̀tù kí ni o àlèkìsì nínú kí sọ́ọ̀tù rìsì yẹn ìmẹ̀lẹ̀bí náà já ń bì ìfúkì ó súnmọ́ àjọ ní ọdún fẹ́ẹ́rẹ́ sí sàbí pàtàkì ní sọ́ọ̀tù bọ́lá àpáta fẹ́ẹ́rẹ́ sí ẹ̀ òun lọ jẹ ó jẹ àbúbá bí ìlú ọjẹ kàkà ó sì wà ní àwọn tó spread lọ nípa àwọn àṣà wọn náà bá ní káwọn àṣàbí yìí jẹ rírù igbó tẹyẹ ọyọ kò lọ sàdé torí kèsì rẹ lẹka sàdé lè dẹsẹ ṣùgbọ́n sàdé ẹsẹ ẹsẹ ọmọ náà máa dẹsẹ ó bẹ máa ṣẹlẹ̀ ó nígbà tí ìlú sàdé ẹsẹ rẹ lẹka so ní sọ̀rọ̀ ó ṣe tó kù díẹ̀ káàtó láàrin ṣùgbọ́n nígbà kan Abubakar lóhùn náwó lè lónìí mọ́ ọjọ́ orí orí ní tó wá àwọn ọmọ ní pọ́sẹ̀sì náà wà dáríṣà á yàwó àdàbí ọlọ́sọ́lọ́ bá lọ sọ́lá àbúbákì náà tọ̀ àtẹ́lẹ̀ kan náà ló ní kó lu àwa náà torí ẹ̀ lòdì àfọ́lé ka àáfà sọ́lá ti kó ìlú ọ̀fà sọ̀rọ̀ ní. ó ṣe tó dùn ó ṣe náà kó ní pẹ́pẹ́ ta ọ̀lọ́dọ́ tó bá rẹ̀ yọ̀ọ́ kó lọ́ọ́ tó bá ti kó ìlú kọ́rọ̀ ní oríṣi wọn. nígbà tó ọlọ́run ọba wa sọ ìgbà àdékalẹ̀ tó pọ̀ ya ọ̀rọ̀ ìṣà ọlọ́run wa bọ́ sórí àgbà. wà láyé aláwọ̀ olùfọ́jú ní inú wà fà. àbúkátì sọ̀rọ̀ gbọ́dọ̀ àgbẹ̀ ẹ̀ka. ìwọ fún sí tí wọ́n dáwà أم لا تحبون أن يغفر الله iná ọ̀rọ̀ ọ̀rọ̀ ìwé ah àbúgbà ti jù wọ́n lẹ̀ ó lóòótọ́ àforíjì ọlọ́run lóòótọ́ àforíjì ọlọ́run kó lè foríjì ní sọ́ọ̀nù ọ̀rẹ́ bẹ̀rẹ̀ sí náà lọ́pàá ìwà wọn wọlé ẹgbẹ̀ náà yẹn awọn mùsùlùmí tí wà tó gbà kó nílé àwọn ìfẹ́kọ́ ìwọ̀ ọkọ̀ àti ìyàwó náà kò sí ìforí sí ìyàwó ẹ̀ náà ti ṣe torí pé mọ̀ fẹ́ tẹ́ mọ́símọ́ ìyàwó rẹ̀ pé kí ni ó gé jẹ́ ó lè lára ẹ̀ nítorí ìdìtorí ọ̀nà púpọ̀ ní ìforí jẹ́ àbújí ṣe torí pé níjọ́ ti fẹ́ mọ́símọ́ láyọ̀ ọfẹ́ kí àbọ̀ ọfẹ́ sùn láta àbọ̀ ọ̀dẹ̀ sí ìfẹ́ sùn láta ó sì rò pé irú bóun náà ẹ̀ nígbà tí inú náà ní pé ọyẹ kẹ̀sì lówó kẹ̀ fẹ́ ṣùgbọ́n àpá náà kí ìyàwó kẹ̀sì náà rẹ̀ fi rẹ̀ jẹ tó wọ́n fẹ́ lọ́dọ̀ láti rẹ̀ lálàáfíà tẹ̀lẹ̀ kọ̀dá akẹ́yìn òdúró lórí àwọn méjì náà fọ́ọ̀rọ̀ kan sí kìfà ẹ̀yìn kò tí wáyé níṣẹ́ nígbà ìwò káwọn fà lọ́pẹ́ kẹta kan fẹ́ kẹrin ìfẹ́sùn olè ṣe kéde o tí ó lè bá la ẹja òun ìjẹra wa ìwà àwọn ẹni ọlọ́run ni pé wọ́n máa ṣẹra wọ́n dẹ̀ ṣe kéde wọ́n máa wọ́n tó ọ̀pá ti dé wù wà yẹ oní pọ́blẹ́mù àbá alára ẹni méjì náà ń tàbá bọ́ọ̀lì pẹ̀lú ìlú mùsùlùmí wà ọ̀rọ̀ sí ààrẹ ìgbẹ́wà pẹ̀lú ẹ̀sìn kátó ń gbà tó wà rẹ̀ dà ó ní máa fẹ́ mọ́bọ́lẹ̀ kọ́ ọ máa wá àmì owó àwọn mùsùlùmí àti kọ́ ọ máa wá ìlú wọn kọ́ ọ máa wá àkùnrin wọn síkírìtì wọn tẹ́wọ̀n máa wá ní ọlọ́run ṣùgbọ́n tó lọ bá fẹ́ káwọn àfìdí kan ó tún sí ìrànlọ́wọ́ ó lè tún sí ìrànlọ́wọ́ ìwọ̀fẹ́ lọ bí a bá fẹ́rẹ́ sí ẹ̀ máa ń pàdé nínú oṣù fẹ́ máa ń wá àfilẹ̀ ní rọ́bà kan bá fi ara mú ọmọ lọ́bà kì mọ́lẹ̀ lọ́bà ń tọ́ ọmọ lọ́bà ń lọ sí ìwọ́ bẹ̀rẹ̀ ó ti ní pásítọ̀ ẹnìkan lè wá lọ sí fún ṣùgbọ́n wọn kẹ́ ń kọjá lọ wà láì kọ́kẹ́ ń bọ̀ ọ̀dẹ̀ bí wọ́n ti ní kọ́ sáré ìṣúkú ọmọ ìyá wa bí wọlé kí lọ ọkọ̀ ọ̀fẹ́ kọjá báyìí kọ́sáré pé làkàndà òbí

ìlú wa bá tó lóṣù wa ṣé ṣé bá fẹ́ pọ̀ láti wọ́n jẹ́ káwọn kan mọ̀ sí ọ̀rọ̀ rẹ̀ ẹgbẹ́ ìjọba kò tí ì bá sábẹ́ lé sunday ọwọ́ àmọ́ sàbúrú mẹ́ láti wá àtúnṣe kèé tó ṣe kóṣù sáà ìjàló ṣe àwọn ọ̀rọ̀ ẹni tó bá jẹ́ sí pé ó ṣe tàbá bóòrùn àwòrán ti mùsùlùmí wà nínú ìlú ìtẹ̀lé àṣìṣe àlẹ́bù ìwà àwọn mùsùlùmí ọlọ́run ti jẹ̀ náà ara tí wọ́n àwọn àdá òun ni káwọn tẹ̀lé àlẹ́kọ̀ọ́ ṣùgbọ́n ní tọ́lọ̀ bá ti dé lára ìlú wọn káṣí ọ̀tá ṣe ìyẹn ló fa àtìmọ̀ sí káṣí làwọn àwọn ìṣẹ̀lẹ̀ sí àbáwọn ṣe bọ́yẹ̀ tó ń kọjá àlà bọ́yẹ̀ tó ń ṣàṣètò bọ́yẹ̀ tó ń ṣẹlẹ̀ bọ́yẹ̀ ní tí ò sí dáadáa sí àwẹ̀ bọ́yẹ̀ ní tí ò sí dáadáa nínú ọ̀pọ̀lọ́ bọ́yẹ̀ ní tí adé tó ti ń fà wọn gan rẹ̀ adé pàápàá náà ti wo olúfin òun náà ti jó gàwúlé òwèrè ológbò àbá ní pé wúwo náà ti lọ ọba tó ti kó lo sáàpù làásìkò àti láàdé lọ sí àwọn ọmọ àwáyé dị ìyẹn ní òkè pé ìwà wa dá tá a wa tó wọ dá àná mọ àwa dákẹ́ àpẹẹrẹ pé wà wọ ọ̀dá ni àgbọ̀dọ̀ dákẹ́ lọ sí ìhà lọ́rùn àbínú lọ sí ìhà ọmọ ìyá wọ tó lọ wọ́n tẹ̀lé ìwà

àti rẹ̀ẹ̀rẹ̀ ẹjá tó wo abala ní fẹ́wárí ẹni tó bá wá fúra pé ààrẹ ìwà ní ọ̀rọ̀ dáàbò kẹ́fà ní ìfẹ́mi fúnṣẹ́ pàápàá àwọn àfáàṣọ àwọn pọ́ìntì di máa wọ̀ ẹ bá ń pè wọ́n ọ̀rọ̀ dáàbò ìwàlẹ́ tó lọ́sọ látàrí ọlọ́run ní bí àwọn ìgbà tó jì láàbùwà ní ọ̀rọ̀ dáàbò bóòlù la fi lè ṣe tí wàá wọ́n ṣe kéde o tí ó lè dáàbò ẹ̀dí sọ pọ́ìntì mẹ́ta sí máa ń ṣe ẹ̀rọ àkọ́kọ́ bẹ̀ èrò àwa tá a dé òní àwọn òbí láṣù àbá alálàkọ̀ọ́kọ́ òun ni ọ̀rọ̀ àtẹ́rìbíyà wàtàní nínú ìsìnà sẹ́ẹ̀rí ìwà amọ̀rẹ̀ ọmọ lórí ìwà láti kékeré yìí ọ̀pọ̀lọpọ̀ wa ní ìsìnká òjò abájọ́ tó wọ́n ti wà pẹ̀lú ìwà ni a ti mọ́ látara wọn

ọwá ń dà rọ́ọ̀bù lẹ̀pọ̀ wá rẹ̀ ìrọ́ọ̀bù gẹ́gẹ́ jì náà ìlànà ìkọ̀ ní máa dùnà rọ́ọ̀bù kí ló tẹ̀lé elépo nípa sẹ́rí jáà yẹn tí ìlú mẹ́rin ní mẹ̀mùsí ìlànà fásitì kí ló tẹ̀lé elépo ẹ̀dùn bíi mẹ̀mùsí ìlànà fásitì kí ló tẹ̀lé elépo ẹ̀dùn ìrìnlẹ̀ tí ìlú mẹ́rin ló tẹ̀lé elépo ẹ̀dùn ó sọ ìtumọ̀ kùránì àdìsí ó tù ó lò pọ̀ mọ́ àwùjọ yóò wúlò fún wọn tó bá dàrí àwọn ọmọ ilé ìfẹ́ lọ́mọ ìwà abú ọmọ nìkan lè kéwù nítawọ̀ lè kéwù sọ lórí ìgbéraga ìpọ̀ ah ọkọ̀ àpá ìgbéraga bí ẹ bá wọlé sára bá tó gbogbo ayé ìṣẹ́ tó máa tó kódà àwọn ọmọdé tó sáwọ́dé àti jíjù papọ̀ ẹni bẹ́ẹ̀ tóbi ẹ̀kọ́ mọ̀ ẹni lórí ìṣòṣòṣò máa ń la ìwà rẹ̀ ẹkún wọlé kéwù àti sùkúrù tí ó lọ tí ó ti fọwọ́ pẹ̀lú àṣì sẹ́rábàlá tó ń àwọn sùkúrù báyé àwọn ẹ̀yìn sùkú ẹ̀yìn kò kájọ́ mùsùlùmí náà ẹ̀ ọlọ́run tí ní gbogbo ní àwọn tí ọ̀bẹ̀rù ọlọ́run pọ̀ tó yìí ọ̀pọ̀lọpọ̀ nílòdì àwọn èèyàn kọ́ ọmọ wá sórí nítorí ọlọ́ ẹ̀jẹ̀ ń kọ́ àwọn ọmọ lónìí ẹ̀yìn òbí náà ó lè pọ̀ tó ti yín náà ẹ̀ wá kọ́mọ yóò ní rìsọ́ọ̀tì wà ọmọ ní máa lọ mo lè sọ majority school lónìí àwa díẹ̀ náà ṣe àti ìdára àwọn àwátá ìṣe kódà àwátá ìṣe wọ́n ti sọ alẹ́ nu ọ̀pọ̀lọpọ̀ ọmọ ní ìjọba tẹ́tẹ́ sí ìwé oṣù wa ìyàlẹ́ sọ̀tà wà láì àti orí ẹ̀fà jẹ́ ọlọ́run tó bá fi jọ́ kàtẹ́ ìlú ọba òṣèlú àníṣe ọlọ́run mi sọ́dọ̀ bí omi ṣe gbà ìlú ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ sùkúù mùsùlùmí náà principal àgbà serious jẹ́mọ́ nígbà tẹ́ kọ́mọ wá fọ mo fi rọ́ọ̀dù tó mọ́mọ́ fún òṣùkú mùsùlùmí òsì lè parí iṣẹ́ ó sì lọ sùkú kèfè tọ́mọ òsì lò dáàbò ọmọbìnrin níjọ́ tá wá nìkan lọ kọ́ sọ̀bẹ̀ kí ni yóò tọ́ wá jẹ́ ẹ̀sìn ìlọ́lọ́ fi lọ́dí ná mùsùlùmí pàṣẹ ọ̀jẹ̀wọ́ orí lè ju ọmọdé ẹ̀yìn sùkú wọn ni ẹ̀kọ́ mọ́ ibi tọ́mọ́ bá rẹ̀ ní ẹ̀jọ́ òsì lè ní àwọn ọlọ́pàá náà fẹ́ gbà tí yìí rí pé ẹ dásítà tó competent ẹ láwọn facility ẹ kọ́mọ ẹ tẹ̀lé sí lábọ́ ìjọba ẹ fi òkú lẹ́tọ̀ọ́ ọ̀pọ̀lọpọ̀ ìjọba yẹn ti rí bẹ́ẹ̀ náà ní láti ẹ wá fẹ́ kọ́fà rẹ̀ pẹ̀lú parí iṣẹ́ gbogbo ọmọ ilẹ̀ mọ́pàá sí tí lẹ́kùn yọ bàbí ìdèmí kí aláwọ̀ sí ẹgbẹ́ òye parí iṣẹ́ ìdèmí ẹ̀dáwọ́dà fi hàn polówó kọ́ mọ̀ wọ́n dáadáa wọ́n èé parí iṣẹ́ wọ́n dẹ̀ máa ń almost hundred percent sọ̀sẹ̀ ṣùgbọ́n ó dìbí náà sàn ọ̀pọ̀lọpọ̀ máa wọ́n káàpù wọn wọ́n dẹ̀ so wọ́n dẹ̀ fi sọ́ọ̀tù wọn láì parí tí lẹ́kùn sùkúù yóò bá sí ìdèbẹ̀ náà rà pẹ̀lú ìrọ̀lẹ́ ìgbà yóò bẹ́ẹ̀ sábà ti fẹ́ẹ́ ṣe ṣùgbọ́n ọ̀dọ̀ wà lópin ọ̀fẹ́ gọ́dẹ̀ ti sẹ̀ sí àwọn sùkúù tó ń gba ayé kan ìwọ wá rí pé àwọn ọmọ tí ò lè ṣe bẹ́ẹ̀ ìwọ náà lọ ọjọ́ ìpanisẹ́ ọmọ tá a mú wá bọ̀ rẹ ọkọ bí wọ́n ṣe ń jáde tẹ́lí bí àpẹẹrẹ wọn náà fún yẹn náà ọmọ tó jáde

ọmọ ènìyàn máa ń wà níbàámu pẹ̀lú lánàá rẹ̀ àjò ẹrù ìsíta lẹ́rù lọ́rẹ̀ àjò ìbẹ̀lẹ̀ ní ọ̀rọ̀ bí àbùkù ìfẹ̀ ọ̀pálọ́ṣì ìbẹ̀lẹ̀ ìfẹ̀ nípa ẹni òbí ẹgbẹ́jọba ní ọbẹ̀ ìyàn fún mi ọkọ ìyàwó ìwọ náà má bẹ ìyàn fún mi ìyàwó rẹ ẹgbẹ́jọba wo bẹ̀rẹ̀ fún mi lásìkò ó lè kọ́ wa àbú sẹ́wọ̀n tẹ́lẹ̀ kan fẹlẹ̀ tọ́sẹlẹ̀ ẹ máa bú muslim àlùfàlání nínú àmọ́sálà ara àwọn tó bá mọ̀ àwọn ìyá àwọn àbí sùfìyà ló sẹ̀mí ayé ìyàwó rẹ̀ ó bẹ̀rẹ̀ oṣù náà ó kó fáírọ́ọ̀sì ọmọ ẹni sílá tún fásitì àrùn kí ló ṣẹlẹ̀ ó kéré àwọn tó bá ní ilé ẹ̀sọ́ máa ń darí ó léwu òun ló yọjú sí ìyàwó abúmúsùn àṣàwùlámi ọba sọ fún ọkọ tiẹ̀ ó súnmọ́ kàlífà ìyà ń jẹ wọn ọmọ ṣe wàhálà ó lè sọ fọ́kọ rẹ̀ kí ẹ̀sìnlọ́gá àwọn ẹlẹ́ àwọn ìyàwó àwọn ọmọ bọ́lọ̀ tẹ̀sẹ̀ wọn lórí ẹ̀rọ òní pàbáláìsà wọn ò lè gbé ìtọ́sára àbúkú sí wà lọ́pàá ìyàwó rẹ̀ ti ṣe lù sí sàwárá lè kù kàrí lọ́sàrá sàwárá lè kù kàrí ẹ̀bá òní jẹ́ náà tó sáré fi ẹ̀dẹ́ inú olùkú àbúkú sí ọ̀rọ̀ wà wọn ẹ̀yìn lẹ́ súnmọ́ mọ́ àríyá ìyá ń jẹ wá báyìí ẹni tí ní ká ní gbádùn ló dé rọ̀ wá dà sẹ́kọ̀ yẹ kẹ́ sọ fún mọ́ àríyá ó fún alọ́gbọ̀ ọ̀dọ̀ blablabla àbúkú sí ìyàwó ní èé ṣe báyìí tẹ́lẹ̀ kí ló ṣẹlẹ̀ mo súnmọ́ wọn àríyá tí mi láti wọn nídìí ọmọ ọ̀dọ̀ gbogbo àwọn tó bọ́lá òní ọmọ ọ̀dọ̀ owó òdìdí ọmọ tó ọ̀dọ̀ wa à ẹni tó ti wá bọ̀ ọ̀dẹ̀ bó ti lọ́nà mọ́sálásí mi ọba tó náà lọ àràkà mi ó ní ọmọ ọ̀hún mà mànà kọ́ pa àlàyé ọ̀dọ̀ ìyàwó rẹ̀ tó ìrẹ́ òkòtò ọmọ ẹ̀dá ní onílérú níjọba ọba délé àáfà àtọ́wọ̀n náà jẹ́ lórí àkókò sílíìmù ọlọ́wọ́n ìlú jẹ náà fọ́ mọ́ dalé léwu mọ́ òkú òdìbọ́ dalé wu dalé wu fún mọ́ dalé ọlọ́wọ́n mọ́ dalé mọ́ kí la fẹ́ ìjọba kí ló bá yàwó fẹ́ ìyà ọ̀rẹ́ kí ni ọ̀rẹ́ wọ́n kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ sí máa ń pọ́n ọkọ ní bẹ́ẹ̀ sí máa ń lèkẹ̀ lọ́rùn bẹ́ẹ̀ sí máa ń bo ìwọ ara rẹ̀ bẹ́ẹ̀ sí máa ń gbé bẹ́ẹ̀ sí máa ń bẹ́ẹ̀ sí máa ń bọ́ fún ìta bẹ́ẹ̀ sí máa ń nítì bẹ́ẹ̀ sí máa ń appreciate ọkọ àwọn obìnrin eré gbọdẹ́ àwọn òdòmọ̀ bá ní ìwọ tó jẹ́ òmù náà mọ́jọkọ̀ ọ̀yọ́ bá wọn ọmọ ìdáwó àwọn àfáà kọ́ ní ìyẹn ní ara bí lèyàn ti lè kọ́ wà dáadáa ìmọ̀ bá àsùnfún bá tún àsọ̀yà kọjá pé ìrẹ̀lẹ̀ bàbá rìn ìyẹn máa ń kọ́ wà ọ̀rẹ́ bá láhùn

ẹ̀rọ àwọn ìwà dáadáa yẹ tó ọba bá wọn ní òòrùn ìwọ tó ọba bínú kí àwọn ìwà ti sọ̀rọ̀ kan ní kó sáré lọ bá àbá àti àwọn ìwà ẹ̀rí aṣọ rẹ̀ tí ó tọ̀mọ̀ sàdúrà dé wúlò tẹ́bí tó ń mú àwọn akẹ́kọ̀ọ́ yá sí àwọn àrògbé àà tẹ̀bí fọ́ mi lẹ́bí lásán ẹlẹ́ ìfọ́lé tí ó ya sọ wúlò bóòlù tẹ́bí tó wọ̀ kẹ́kọ̀ọ́ yá sí ó lè irú wà kọ́ ọ̀bà mẹ́wọ̀n wá èèyàn dáadáa mọ́ra bá ìyá máa kọ́ wà dáadáa àáfà aláàrẹ̀ ní káwọn gbọ́ wà sí alùsùlùmọ́ àlùmọ́ ìgbọ́dọ̀ lè hásà tí ẹ̀ bá gbọ́ wà sí dáadáa àwọn ẹ̀jẹ̀ kí n dùn wà ìlà fẹ́ sọ fún gbogbo àwọn àfà pàápàá gba àfà tó bá lọ́mọ ẹ̀ tí ó ń tà kọ́ alíbi kábẹ́ lọ pẹ̀lú àwọn dínkù ní social media àwọn èèyàn bíúdì àwọn ọmọ ilé tó sábà jẹ́ fox and torí wà àti ilé ọ̀jẹ́ ní àwọn ọmọ iléeṣẹ́ oní ó lè rọ̀ wọn rẹ̀ bí kàkàtà tó ní màmá àáfà àwọn nìkan ló ní màmá wọn rẹ̀ bí kàkàtà tó tó ń fẹ́ súnà mà àáfà àwọn nìkan ló ń súnà sẹ́ẹ̀ ní wọ́n ní irú ẹ̀ ló kó bá àwọn ìfọ̀ ní ọ̀jẹ̀ kan ní wàárí irú àfà àti lọrí bàbá wa ń lè lọrí fẹ́kọ̀ọ́ náà ní ìsìn ẹ̀sùn mà àfà àti jíìbù bẹ́ẹ̀ ló kọ rẹ̀ gbogbo àwọn ọ̀dọ́ rẹ̀ now bákan náà àfọ́ àlára tí a tó gbọdọ̀ ṣe àkíyèsí rẹ̀ ẹmọ́bìnú parad of life inshallah fọ́lọ̀ tó tọ́ wa sọ́nà àfọ́ àlára tá a tó gbọdọ̀ sọ nínú tí a ti lè ríwà dáadáa òun ni fífẹ́ ìyàwó rẹ̀ àti lọ́kọ rẹ̀ ní ìwà rẹ̀ kó tó ọkọ ìwà ṣùgbọ́n dáadáa bákan náà ọkùnrin bíi náà kọ̀ láwọn ìwà àpọ̀nlélà ọlọ́wà máa ń lo ìyàwó sí ọkọ̀ ìwà àpọ̀nlé ààrẹ ẹlẹ́kàrún alùmọ̀sọ́ọ̀lù wọ̀síkà ẹgbọ́n bá má dánwò wà nígbà tí a máa gbé ọkọ̀ wà dáadáa ìwọ́tọ̀ ọláhùn ìjọba àlọ́ wà já tí wà láti wọ̀ fẹ́ẹ́ ọwọ́ àgbẹ̀ á táwọn ọmọ rẹ̀ àmì ọ̀gbà dídé ṣé ti bá ṣokú ṣòfò ni torí bàbá rẹ̀ bá yà wọ́n náà wà láwọn ìwọ́pọ̀ ọmọ ìfojú wo àwọn èèyàn kan bí ẹlẹ́gbẹ́ ìkankan ni wọ́n ní lọ́wọ́ wọn bá gbérú àdánwò kan kẹwọn kẹwọn náà ṣùgbọ́n àbẹ̀ náà àdánwò ṣùgbọ́n àdánwò wà nínú bẹ́lò ní ṣùgbọ́n ti kọ́ ìyá dáadáa àdánwò yóò wà á sì rọ̀ yóò tẹ̀lé rẹ̀ ọ̀nà ọ̀lẹ̀ yóò jẹ́ kó jẹ́ ẹ̀yẹ ọlọ́ọ̀ kọ́dà ẹ̀jẹ̀ lágbára lọ ó kábàlá méjì ṣùgbọ́n abala kan máa lé òun ni máa lé sọ torí àsìkò tí yóò ti lọ kí wàá ní àǹfààní àǹfààní bíi mẹ́wàá lọ́wọ́ àdúgbò tí wọ́n èèyàn bá dá àwọn àǹfààní yẹn pọ̀ àǹfààní alákọ̀ọ́kọ́ ni pé fúsùlù mọ́hámẹ́là yúrífù tẹ́kùwà wàlúwàrà fẹ́rí kí wọ́n èèyàn dá àwọn àpàkéyìn òkè bọ̀bọ̀ náà yóò sì jẹ́ kéèyàn já láfàjẹ́ ilé tí ò ní máa jẹ ara mọ́ ẹ̀fẹ́ pé ọmọ yóò lóyún ìwọ̀ pẹ̀lú àbílà bákan náà àǹfààní tí wọ́n èèyàn dá àwọn àpàkéyìn kọ́tùlà àkàrí pé yóò dáwọn ní òun ní trọ nínú èèyàn èèyàn ah, dáadáa làbá nínú nítorí ẹ̀rẹ̀ ìwà wọn dá so látara tó wà dá ara àǹfààní mi pé mo máa rí òun nìyẹn àáfà ní ẹ̀ka tó kọ́ amúnafa sì yá dábìlì olùfà wàlùmáhábà bẹ́ẹ̀ náà nà fẹ́ẹ́rí tí wọ́n bá dá yóò fa káwọn èèyàn nífẹ̀ẹ́ yẹn yóò so èèyàn pọ̀ pẹ̀lú àwọn tó pọ̀ torí pé gbogbo wa la nífẹ̀ẹ́ ká bẹ́ẹ̀ yẹn dáadáa ṣe so ìwọ́n tí wà rí ọba ti dá àwọn èèyàn ọ̀rọ̀ ẹ̀ka pọ̀ ibù bọ́ ọ̀dá nǹkan lẹ̀ wò ní wàá rajà lọ́dọ̀ rẹ̀ àbọ̀ oúnjẹ àbá ni bọ́ ọ̀dá lẹ̀wé lẹ̀ wò ní wọ́n bá bẹ̀rẹ̀ gbogbo ọmọdé òfò lórí ilé gbogbo ọmọdé ọ̀sán tó gbèrà ga ní gbogbo ọmọdé ọ̀sán tó lórí ní torí pọ̀ fẹ́ bá oníwà òṣìṣẹ́ ìwà rẹ̀ máa ń jẹ́ káwọn èèyàn kan ní ó ní àbá àwọn ọmọ ń fa kí ìbùkún ọlọ́run àtòrí tọ́pọ̀ kọ́ máa ṣẹlẹ̀ táwọn kan bá bára wọn lò lọ́nà dáadáa àbá ní arẹ̀sìnpẹ̀lẹ̀ lílu ìbìlẹ̀ ẹ̀yìn ìlà àṣàrí ó tún ṣò pé a nífẹ̀ẹ́ dáadáa fẹ́lómi ó ṣò pé we are not selfish torí pé ẹgbẹ́ ọjà selfish àpẹẹrẹ wà lọ́dà yóò fẹ́ ká tó nífẹ̀ẹ́ kóore kọ́ máa ṣẹlẹ̀ sí ẹlòmí ìyẹn nìkan tọ́kọ́ àbá àwọn ọmọ ń fa ọkọ̀ dáadáa ìdúnyá wà láàṣẹ a máa fa kíkó èlò kó tó ga láyé torí pé látara dáadáa ọmọ ní promotion ọlọ́run fún wa ní ilé ìṣe ni a máa fa kọjá wípé ọ̀tá sójú èmìsì yọ wà di ọ̀rẹ́ ọ̀tá tọ́lọ̀tọ́lọ́tọ́lọ́tì ẹ̀rọ ayélujára bẹ̀rẹ̀ àdáwà wà ní ومن يلقاها إلى الذين صبروا ومن يلقاها إلى ذو حظ عظيم sẹ́rẹ̀ tó bá lè ṣe dáadáa àwọn ọ̀tá rẹ̀ tó ti sọ aburú pa rẹ̀ fún wọn wọ́n sì máa lọ ara rẹ̀ ni àáfàá ní ìwà dáadáa a máa fa áfúrú lọ wà mùsùlùmí a ma fa kọ́lọ̀ alọ́kọ́ ìgbà àti kàmú àti sílẹ̀ ẹ̀ka èyí ó dẹ́kọ́ àwọn tí máa ń gbàwẹ̀ tọ́lọ́ àwọn tí máa ń ṣe náfìlà ní òru àáfàá ní ìwà dáadáa wọ́n máa ń fa kí òṣùwọ̀n fẹ́ ló kó kẹ́kẹ́ tọ́ba di ìjọ ògbégbé àlùkìyàmọ̀ àáfàá ní ìparí ìwà dáadáa yọ̀rọ̀ gbígbó fẹ́rẹ́ ìlú mùsùlùmí ti dùn ó ìlú ìsìlám ìdí bàtà rẹ̀ àpèkíwà àwọn ọba dáa àwọn tí èrò ti mùsùlùmí gẹ wọn ti wa ṣe kí ni o àwọn ìṣẹ̀lẹ̀ yìí wọn ti wà kẹ́mi kan tara mi gba ìsìlá wà láì wíri ọlọ́run àti jẹ́ kí wà wọ́n ta torí náà ẹ̀yìn ọdún sí ọ̀rọ̀ ìwà dáadáa wa ìwà dáadáa pẹ̀lú ọlọ́run ìwà dáadáa ẹ̀dá ọlọ́run ìwà dáadáa ìwà dáadáa ti sí iṣẹ́ tá a bá ṣe léyìí ààbẹ̀ ọlọ́run nífẹ̀ẹ́ ọlọ́run nífẹ̀ẹ́ wa sí wálé tó yẹ lọ sí ààrẹ àwọn ọmọ ìhàmìlẹ̀ àṣàdù àwọn arìnrìn àìlà àrùn àtọ̀fúkà ọ̀tún sàlámù àlékún wa àtọ̀fún náà Ẹ má jọ ọ̀nà ẹ má jọ ọ̀nà.